أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون الحمد لله الذي رفع الجاهلية والعادات السيئة عن الإسلام والمسلمين والصلاة والسلام الأتمان الأكملان على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó yọ wá kúrò nínú àwọn ìmọ̀kan nínú àwọn àṣà àṣà tí ó dáa àlìjáhìlíyà ni wọ́n ń pè àìmọ̀ká ignorance ni wọ́n ń pè àṣà tí ó bá bá ìsìláàmù mu ọlọ́run tó wá yọ wá kó ń bẹ̀ tí ìṣẹ̀mí wa fi wá balance tí ayé wa fi wá dáa tí ẹ̀sìn wa tó fi wá dáa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o gbogbo àwọn àṣàkáṣà tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ti kú nínú ẹ̀ ọlọ́mọdé a tún padà síbẹ̀ láíláí àwọn tó wà ń bẹ̀ kọ́lọ́mọ fẹ́ tó mọ̀ sábà fà wọ́n náà jáde ọba yìí náà lọ́ba tí ọpọ́n wa lé pẹ̀lú Islam ó fún wọn ní ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run òun náà ní Islam Islam náà kọ́lọ́mọ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọba gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹn máa wáyé fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá fi ń jáde láti náà alukur'an sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ojú ọ̀nà tààrà tó yẹn máa ń tọ̀ tó yẹn fi máa ń sẹ̀mí tó gbádùn láyé abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọsà fẹsẹ̀ wa múlẹ̀ lórí sunna náà jù báyìí lọ gbogbo tó bá ti pè lẹ́sìn fún wa tá a bá ti wọ náà alukur'an tí a bá awonú hadisi ààrí wọ́n láà gbọ́dọ̀ pé ní ẹ̀sìn mọ́ o ẹ̀sìn là máa pé ìṣìnà ìṣìnà ní bídíà kọ́lọ́mọjà bá wọn ṣe o wọ́n láà gbọ́dọ̀ ọlọ́run ọba wa mo kí gbogbo àwọn asahabul fadila àwọn àlùfáà tí wọ́n ń bẹ mo kí gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa àtẹ̀yin mama wa àtẹ̀yin baba wa mo wá kí àwọn foundation tí wọ́n gbà wá lálejò ọláyínká islamic foundation kọ́lọ̀ musa bá sàlékún dáadáa ètò wọn ní ká fi ìbánisọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ òun náà ni. التنقل أو التحرك بين الإسلام والعادة في حياة المسلم báwo ni mùsùlùmí ti fẹ́ ṣe láàrin ẹ̀sìn àti àṣà nínú ṣẹ̀mí tó fẹ́ lò láyé àbáwọn ṣẹ̀mí tó fẹ́ máa lò ní jojoojúmọ́ báwo la ṣe fẹ́ ṣe láàrin islam àtàṣà àti wà ní àṣà tẹ́lẹ̀ kí islam tó dé islam wá dé òun náà wá gbé àṣà títí ẹ̀ wá àtòfin àti lànà táàmà tọ̀ tàbí dolóríire ni wọ́n ń bẹnu àwọn àṣà tí ó wà lọ́wọ́ wa tó jẹ́ pé nígbàtí islam dé islam ò lọ́wọ́ wa o. Wa torí pé alìsìláàmù dínú adìl ẹ̀sìn déédé ni alìsìláàmù dínú salam ẹ̀sìn àlàáfíà ni islam ẹ̀sìn àlàáfíà ni gbogbo nǹkan tí ó bá ti sálàáfíà ń bẹ ẹ rí i pé islam ọmọ lé wa jìnnà sí islam ò ní wá láṣẹ kankan yí pé ká máa ṣe àfikọ́ jẹ́ pé àlàáfíà bẹ̀m̀bì kan náà torí ìsìláàmù gan òní gangan náà wọ́n pè ní ẹ̀sìn àlàáfíà àwọn abẹ́lẹ̀ ọba nínú àánú rẹ̀ ìsìláàmù náà kọ́lọ̀ mọ́sà jẹ́ agbọ́yé tábà wá gbọ́yé kọ́lọ̀ mọ́sà jẹ́ ọ̀rọ̀ fún wa láti ṣe tábà wá ṣe kọ́lọ̀ mọ́sà ìgbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. àlè ìsìláàmù ètò wọ́n pè òun náà lẹ̀sìn tó dá ẹ̀sìn ọlọ́wọ́n bá Allah tọ́lọ́wọ́n bá yọ́nú sí Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim káàfin máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àtàjẹ́ mùsùlùmí a'udhu billahi minash shaitanir rajim tóun fẹ́ ká máa ṣe lórí ilẹ̀ tọ́lẹ̀ jẹ́ ẹ̀sìn tòun ọlọ́run ọba tó dá yín islam ayẹyẹ ó ti já mọ̀ pé gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn islam rọ́bìṣì kìí ṣẹ̀sìn ọlọ́run islam nìkan lẹ̀sìn ọlọ́run gbogbo àwọn ẹ̀sìn tó kù ẹ̀sìn kí láàmú pé jẹmọ́ ẹmọ̀ jẹ́ àmọ́ yánu ká mọ̀ sótọ̀ ẹ̀sìn kí ni jẹmọ́ ẹ̀sìn èṣù lẹ́yìn islam ẹ̀sìn èṣù ló kù bọ́ọ̀ bá gbàgbọ́ bí mo ṣe sọ́hun tó bá kú ó lè wà lè jẹ́nà lẹ́yìnlẹ́ka kọ́ ní kàdídàbùtà láhà torí o ti pe ọlọ́run ọba nírọ́ pé ẹ̀sìn pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba islam kan jẹ́ kan bẹ̀ ọ wá bínú sí gbogbo ẹ̀sìn tó kù àtàwọn tí wọ́n ń ṣe ó ní yọnu sí wọn inú rò ní dòsí tán bá ń ṣe ìsìláàmù nìkan nínú rò ọmọ dòsí torí nìkan lè sin Allah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run bá ní ìdí làmẹ́rẹ̀ náà Al-Qur'an Karim pé islam islam nìkan lòun yọ́nú sí o gbogbo ẹ̀sìn tó kù òun bínú sí ọlọ́run bá sọ pé al-yawma akmaltu lakum dinakum ọlọ́wọ́n bá nílé ní àti parí ẹ̀sìn fún wa Muhammad àtàwọn ọjọ́ rẹ̀ wa atmamtum alaykum ni'mati àti parí ìdẹ̀ra lẹ́yìn lérí ẹ̀yin muslim wa raditu lakumul islam dina ọlọ́wọ́n bá ní islam islam islam ni mo yọ́nú sí fún yín lẹ́sìn tẹ́ máa ṣe ah, ọlọ́wọ́n bá bí ọ́ ọba tó fún wa ní islam ọlọ́mọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ gbọ́dọ̀ di àṣà ọ gbọ́dọ̀ di ọgbà ìsìláàmù lọ́wọ́ ẹ o ọ gbọ́dọ̀ di tradition àṣà culture ọ gbọ́dọ̀ di ọ̀dà ìsìláàmù rẹ rúkọ tó pàdé ọlọ́run torí àṣà àti ẹ̀sìn culture eh, tradition àti ẹ̀sìn àwọn méjèèjì wọ́n máa ń jà ní ẹ̀dàkùn wọ́n máa ń wọ́dì mú ni àwọn méjèèjì. ìwọ ọlọ́wọ́ gbìyànjú tó rí pé ẹ̀sìn rẹ ọmọ rúrú lérí òní jí àṣà ó ṣe kí ni òní jẹ́ káṣà ó sọ kalẹ̀ lórí ẹ èyí ni àwọn àṣà tí ọba ṣìlámù torí kìí ṣe gbogbo àṣà wa náà ní ọ̀dà ọlọ́wọ́n bá ní wọ́n máa ń yẹ bùtẹ̀ bẹ̀rẹ̀ yìí láti ìsìlámì dínà ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá lọ̀lẹ́ mú ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìlámù fàlàyé ó kọ́ bá lámì ní ọlọ́wọ́n bá ní ànígbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ tó bá ti kú ọlọ́wọ́n nígbà ọlọ́wọ́n nígbà ṣẹ̀ṣe ọlọ́wọ́n nígbà christianity ọlọ́wọ́n nígbà gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn táwọn èèyàn ń ṣe dáyàtọ̀ sí islam aláàlọ́sọ̀ọ́nù pa òun náà níkà fún yìí mọ́wùlẹ̀ ronú lérí ẹ̀ pé àwọn náà pọ̀ mbẹ́ ọlọ́wọ́n bá ní fàlàyé ó kọba lámì ní ọlọ́wọ́n bá ní ànígbẹ̀sìn tó bá ti yàtọ̀ sí islam wọ́n wọ́n fi lẹ́ àkẹ́rọ́tìmínà ló kọ́ sírí ọlọ́run bá ní gbogbo ẹni tó bá mú ẹ̀sìn míì dọ́run òfó mọ̀ ṣe òfó ṣe gbogbo ohun tó ṣe láyé òfó ṣe òun ó tún wá ṣe gbogbo ohun tó gbá yẹ̀ sí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ní Qur'an kẹ ọlọ́run àti àti diire àti rure ẹ̀mọ́ tó kú báyìí jẹba ọlọ́run mọ́sá ìjà bá ń ṣàdúrà fún ìyàwó ní ah, ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú àlàáfíà ìtumọ̀ ẹni pé tí tọ́ba jáde láyé kọ́ ọ jáde ní mùsùlùmí tọ́lọ́run rivers ya ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run ẹ lè bẹ̀rù ọlọ́run ẹ lè páyọ ọlọ́run bó sì yẹ ká ẹ rẹ̀ ọ̀là tamutunna illa wa antum muslimun ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jẹ́ muslim ẹ gbọdọ kú àfikẹ́ kú sínú islam àṣeyọrí ayé pé yẹn wálé ayé òun náà ní kí ọ dákẹ́ kọjá pé islam wà nínú ọkàn rẹ̀ ó sì ń ṣe pẹ̀lú ara bàbá tí wọ́n dì tí wọ́n dì látọ̀ yẹn tí wọ́n ń gbé lọ lẹ́gbẹ̀yìn alájà alájì tí wọ́n ní à ọmọ ti gbé òkú jáde yìí hàn ní pé olórúkọ rẹ máa o wọn ní pé ọyá Ibrahim ẹgbẹ́ súnmọ́wájú àwọn àfa ti dé wọn fẹ́ kírun ẹgbẹ́ Fatima síwájú wọn ní dárúkọ rẹ máa wọn ní ẹgbẹ́ òkú síwájú sọríjọ́ tó bá dòkú yẹn ọyá ajẹ́gbẹ́jọ́ yẹn ó kú lórí Islam báwo bá kú lórí Islam àti ẹ̀ ta ẹ má ní tẹ̀yẹ́ ta ìtumọ̀ ẹ̀ nìyẹn ọ bẹ̀rẹ̀ sẹ̀mí tó nira nínú sàárè títí táyò fi parẹ́ tọ́lọ̀ bá wá gbé wa dìde ọ̀sẹ̀ wá wọná gbére tó ní jáde má tọ́ọ̀ bá ti mùsùlùmù jáde láyé bàbá ti nàró nínú sàárè báyìí tíkẹ́ẹ̀tì dáhùn wà nìjánà ìsìláàmù tọ́ọ̀ bá ti ní ìsìláàmù máa wọná ni kí wá ṣe ní ọdún méjì ọdún mẹ́ta ọgọ́rùn ọdún ẹgbẹ̀rún ọdún one million one billion one trillion year ìrọ̀ khalidina fiha gbére òní jáde má ọba ti kú lérí ẹ̀sìn mi yàtọ̀ sí islam ọ̀bẹ̀lọ́ ọba nínú àánú rẹ̀ fara mi ti ń sọ̀rọ̀ yìí àtẹ̀yìn náà ọlọ́mọgbà ìsìláàmù lára wa ká tó kò láyé o gbogbo tí ó gba ìsìláàmù lára wa ọlọ́mọsà ìsọ wa ń bẹ o nínú tí máa gba ìsìláàmù yàn òun náà ni tradition culture àṣà àṣà àṣà wa èyí tí ó dáa àdáàdàtú ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹ rí àṣà wọ́n ní híyà tọ̀ríkọ̀tù tọ̀ríkọ̀tù mina suluk ó náà ní ìṣe wa awu tasarrufu al-mu'tad ìta ti yusuf ma ta ti bá sábà alladhi yatimmu fi'luhu miraran wa tikrara tó jẹ́ pé gbogbo gbàlá máa ń ṣe ẹjọ́ bá ṣe gan àwọn òwò pé ah sọmọ ìlú yìí sí ni wọ́n sára lẹ́yìn ni ọ́ ṣé Yorùbá ni ọ́ a béèrè bó ṣe bí Yorùbá lẹ́yìn yàtàwàrátù àjíyàlù min al-aqaidi wal-ibadati wal-mu'amalati wal-akhlaq tó jẹ́ pé àwọn ọmọ ṣe níta ń ṣe ìyájú ogún ẹ̀rọ́dọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n bí wa ṣe wá ra àwọn ọmọ tiwa náà ọmọ wò wá àwọn náà tún wá jogún ẹ̀ lára tiwa náà àwọn ọmọ ọmọ àwọn náà tún jogún lára ọmọ àṣà àwọn máa jogún ẹ̀ ni wọ́n ní ìṣe ìlú ní ìdá ó lè wá jẹ́ àwọn àṣà tó ní ṣe pẹ̀lú àdì ọkàn ipe a bó ṣe wà yẹn ní tó ń sọ yẹn tó wà lọ́kàn nìyẹn kò lè change o torí pé àṣà àti wọn nìyẹn ó lè jẹ́ ìlànà ìjọsìn ìpínṣẹ́ ní ti ń bọ̀ yẹn àṣà wọn nìyẹn táwọn ń bọ̀ nìyẹn o ó sì lè jẹ́ ọ̀rọ̀ nípa ó lè jẹ́ nǹkan suluk akhlaq ìwà tó jẹ́ pé à báwọn ṣe ń wà nínú ìran wọn nìyẹn nínú àṣà wọn nìyẹn o ìwà wọn nìyẹn o àbí wọ́n ti ń bára wọn lò òun náà nìyẹn báwọn ṣe ń lọ́kọ wọ́n ṣe ń fẹ́yàwó bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń ṣòkómọ bí wọ́n ṣe ń ṣèyàwó bí wọ́n ṣe ń ṣòkú nìyẹn o àṣà látara muamalat relationship. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlẹ́àdàtú láha makanatu azimatu fi kulubi nas wọ́n ní gbogbo ìlú ayé ọbẹ̀ ìlérí maka madina èdè ní gbogbo àgbáńlá ayé pátá èdè ilẹ̀ yorùbá èdè ilẹ̀ haúsá ilẹ̀ yíbò wọ́n ní àṣà ó tóbi nínú ọkàn àwọn èèyàn tí wọ́n ń gbénú àwùjọ yẹn àṣà púpọ̀ nínú ọkàn àwọn èèyàn kọ́dà àwọn èèyàn pàtàkì àṣàjàlù kọ́ránì àti àdìsí ànábì lọ. ìjọba ọlọ́wọ́ bá sọ yóò ní bẹ́ẹ̀ ni we are muslims mùsùlùmí ni wá lóòótọ́ àmọ́ kò bá sàwa mu. ànábì sọ wọ́n ní bẹ́ẹ̀ ni sunna ni àmọ́ tá a bá ní káwọ́ culture wa àwọn èèyàn máa bí àwọn èèyàn máa wòyàn bákan <laughs> ọ̀daràn islam ó ní wọ́n máa bákan àwọn ọmọ pé kọ́ ọmọ islam tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni kọ́ ọmọ practice tó wà ní kọ̀ọ̀rán àtàdísì tọ́ba bá sàyín mu mamari àbà ọba amúnà nìyẹn tí ọba ti bá sàyín mu ọ̀pá sàyẹn tì kọ̀ọ̀rán àtàdísì lọ́mọ àdìmú torí ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe láyé ọlọ́run dá torí ẹ̀sìn ni kódà onítorí àṣà àṣà ó tán ẹ̀sìn ní ó ṣe kí ni jama ẹ̀sìn lọ́mọ asẹ́kù yàtàzúnà bí ha oyùmínúnà bí ha àwọn èèyàn máa gba ìpẹ̀lú àṣà ipò ẹ̀dàkùn ẹ̀dàkùn à ẹni ń lo àṣà wa o torí kí n lè gba ìlọ́wọ́ àwọn èèyàn wa àtàwọn ọ̀ràn wa oyùmínúnà bí ha wọ́n lè gba àṣà yẹn gbọ́ débi pé ó ti wà nínú ọkàn wọn bókè gbogbo gé wáyé pọ́lọ̀ ọ̀bá sànú rẹ̀ ìdí àṣà ni ó padà sí bọ́ka gbogbo ìwé tó wà láyé kó Amẹ́ríkà kó London kó France tó bá padà dé yọ́ mọ̀ sọ fún yín pé àṣàlàgbà àwọn àṣà òyìnbó táwọn kọ́ yẹn pé àṣà alẹ́ Yorùbá ni olóma borí ẹ̀ tẹ́rì tí ọmọ sí ran òun ẹ mọ̀ pé ah, ibi ìwọ sì lẹ́kọ̀ọ́ bí wọ́n kàwé ẹni táṣà bá ti jẹ ọkàn rẹ̀ kò sí tó lè kà nínú kéwú tó lè kà nínú òwe ìdí àṣà náà ni ó padà sí wọ́n ní àṣà lágbára púpọ̀ dáa òdọ́ọ̀ dáhùn àwùdáwìlòn àrùn burúkú kan ní tó bá ti wọnú ara àti fọ́kù ń bẹ́ àti mú kó mẹ́mà lágbára fẹ́ tó lọ́bá sànú wọ́n tó tábàrù mọ̀kádà fatuha mẹ́nà jahala wọ́n ní gbogbo ẹni tó bá lóhun àmọ́ wá kà sí pé ignorance ni aláìmọ̀kánni ìgbé ẹ̀rí bàbá wọn kú ẹ̀rí tí gbogbo ẹ̀dákẹ́ rọ́rọ́ àwọn àṣà kan bẹ tó yẹ kí wọ́n ṣe wọ́n ṣe wọ́n máa ka àwọn ìyẹn kún ìgbé jahala ignorance ń dà wọ́n láwọn ọ̀tàrájọ ọ̀lẹ̀jẹ̀rìmà nígbà mi wọ́n kà sí pé àwọn yẹn ibi ayé bá kọjú sí làwọn máa ń kẹ́yìn sí o ó ti gbẹ̀sìn o ọ̀gbádùn ó ti gbẹ̀sìn ọ̀lẹ̀jẹ̀rìmà nígbà mi wọ́n máa kà sí crime pé ha bàbá rẹ̀ kú kò sókú ẹ̀dá kò sókú venezuela láàmú sókú venezuela nígbà tí kọ̀díjà kú sáà nábì sókú hamza kú sáà nẹ́bí sòkú wọ́n wà ní kò sòkú bàbá ẹ̀ wọ́n gbé bàbá rẹ̀ lẹ́tẹ́ wọ́n máa wá pariwo pé à ẹ̀ǹkùlé láàsìn gbogbo àwọn òkú wá sí o ó lè ju bàbá rẹ̀ nù mẹ́nà lọ lè jí o náà ṣe gbọ́dọ̀ wọ́n kà sí pé ní ṣe crime ní pé à ọlọ́mọdé ọmọ burúkú gbẹ̀yìn wa ó lè gbé bàbá rẹ̀ lẹ́yìn ìlú ọmọdé gbé wa rẹ̀ lọ́mọ kábàrà ní ibi táwọn mùsùlùmí ti máa ṣàdúrà fún ní gbogbo àti wọ́n ti ń ṣe kíní tí wọ́n ti ń débẹ̀. wọ́n ní kírímínà ni kọ́mọ burúkú lọ́ọ̀yà lẹ́yìn bàbá ẹ̀. ọmọ ìyá tó bá ti jẹ́ pé yín tó ń ṣe yẹn ẹ̀sìn ló ní ọmọ ṣe má gbọ́n táwọn èèyàn ń sọ máa o torí tó bá yí ọ sínú kòtò ẹnìkankan ò ní wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ o àṣà máa ń tán kágbàyè pẹ̀lú àṣà ní pé máa stop tó bá ti dákẹ́ àmọ́ ẹ̀sìn ni lọ́wọ́ máa mú lọ sàárè òun ló ti tá mi ibi tó fẹ́ wọ̀ tó bá dìde nínú sàárè ìjọ àlùkìyàmà àṣà lọ́sọ̀lọ́mí ìdọ́mọ náàdì sí o tradition lọ́sọ̀ọ́dọ́mọ jahannam kọ́lọ̀mọ́ ṣe wá lọ́mọ náà o ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú al-Qur'an bá ní afa hukma al-jahiliyyati yabghun ọlọ́run béèrè ni ó ọlọ́run bá ní ṣe àwọn àṣà àwọn aláìmọ̀kan àwọn ọ̀ràn yín lẹ́sìn máa ṣe yẹtùlùbùn òun lẹ́ẹ̀ máa ṣe lẹ́ẹ̀ máa wá láti ṣe wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́run bá ní àgbékalẹ̀ olódà tó tò wọn ọlọ́run òfin olódà tó tò wọn ọlọ́run ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ní àmì dájú nípa ọlọ́run tí wọ́n dẹ̀ nílà káyì láàrin wọ́n mọ̀ pé tọ́lọ́run ọba lọ́dájú tàṣà lọ islam dínú fitra ẹ̀yin bàbá wa yìí yá wa islam tẹ wà ń bẹ̀ yẹn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn àdámọ́ ni ẹ̀sìn tó jẹ́ pé nature tọ́lọ̀ ń dámọ́ wa kò ní takò tí islam bá ti ní kíní yìí da ẹni tọ́pọ̀ lọ rẹ̀ bá pé tí kankan ò tí ì ṣe tẹ́ bá bí ọ̀sán fún yín pé ah bó ṣe yẹ kó rí nìyẹn. àkọ́ra mìnàlẹ́ àdá ti àṣìyá àti kẹsìrà ẹ̀sìn islam yìí mi tó dáadé ọba ìdẹ́dáwa mu kò sí mistake nínú ọ̀rọ̀ islam àti nínú òfin islam àti nínú àṣà islam tẹ́ bá jòkó dáadáa rí pé ah lóòótọ́ àwọn àdákànṣe ìfẹ́ inú èyí tí islam ní àṣẹ yìí olóṣèké ni òun lọ́dà ológba yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àládà wa àwọn àwọn àṣà wa àkọ́rọ̀ha islam islam fi sílẹ̀ ká máa bá lọ wípé ah eléyìí dà eléyìí dà eléyìí dà eléyìí dà tọ́jú pé à ń ṣe kí islam ò tó de. ورفض البعض من العادات التي لا تقرها العقول السليمة والفطرة المستقيمة wọ́n ní àwọn àlàádà kan bẹ àwọn culture kan bẹ tọ́jú àwọn tradition kan tí àwọn máa ń ṣe tọ́jú pé ẹ̀sìn wa ó ní ká gbèjì sílẹ̀ nítorí pé yóò fa ìkóbá fún wa nínú sẹ̀mí wa yóò dẹ̀ fa ìkóbá fún wa níjọ́ ìkìyàmọ̀ ẹ̀sìn wa gbà lọ́wọ́ wa wọ́n ní gbogbo àṣà tẹ́sìn gbà lọ́wọ́ wa yìí wọ́n ní àwọn tí wọ́n bá ń ṣe é àwọn tí wọ́n bá ti ṣe àwọn náà mọ̀ pé ní táwọn ń ṣe yọ̀ dáa wọ́n ní ọpọlọ tó bá pé àtàdámọ́ tó bá dáa kò ní sọ pé àṣà tẹ́sí ni a stop ipò dáa àfi tí nǹkan bá ti ṣe ọpọlọ yẹn àti àdámọ́ yẹn sọmọ pé Islam dínú rọ̀bání ọlọ́run ọba ló gbé ètò ẹ̀ kalẹ̀ àdáadá ẹ̀rí àládàntẹ̀ àwọn ẹ̀dá ọlọ́run ló ń gbé kalẹ̀ ṣé ìtọ́lọ́ ń gbé kalẹ̀ ni ó dáa ni àbí ìtàwọn ẹ̀dá gbé kalẹ̀ aláyé alámọ̀ni kálọ̀kọ́ wọ́n wá àti ìfọ̀lọ́kọ̀bìrì ọlọ́wọ́n ọba ní iṣẹ́ òun tóun dá yín òun ọba láàánú sóhun ọmọ yín ni sóhun ọmọ tó dáa fún yín tó yẹ kẹ́ ẹ máa ṣe àwa gbé àṣà lérí hanranhanran bí ẹran hárahára àmọ́ wa bínú àmọ́ tutọ́ sókè àmọ́ fojú gbà kí ló dé wọn lásàádà lọ́fẹ́ ṣe ìlú kóbá aṣọ òyìnbó alùpàá ní ní ṣe báyìí òyìnbó ní kó ṣe bá mi ọdẹ tẹ̀lé òyìnbó onítorí pé òun kàwé ìsìn ìpínlẹ̀ muslim ọ̀sán mi ti ààrẹ fún ọlọ́run ọba nìyẹn ẹ̀mọ́ tẹ́ǹpé ní islam ni àlèyí ti islam lillah total submission to will of allah subhanahu wa ta'ala ìjọba ní islam nìyẹn ìgbé ah kìíní ìtìmọ̀ wa la àti ń ṣe àmọ́ àpadà rí àyà pé wọ́n ní kìíní yọ̀ọ̀dà kádẹ̀ filẹ̀ ìjọba ní islam nìyẹn ah kìíní ti gbádùn lẹ́nu wa ah lè má ṣe o kọ́dà àwa gan la dálẹ̀ àwa gan la máa ń kọ́ àwọn èèyàn bá ṣe ń ṣe àwọn gbàtà kàdísì lánàá àdísì ní ọ̀dà lábá ṣe kíni lábá fi sílẹ̀ ọ̀dà alágbèdìwe ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ̀pọ̀lọpọ̀ wa là á máa ń sòkú àbí àmọ́ sòkú a máa ṣe fi dáhùn jọ̀nà àmọ́ nísìnyí àṣemọ́ àfiwọ́ tó kù ń bẹ̀ ìwọ nìkan náà ló kù ń àwa ti kù ń bẹ̀ <laughs> èyí tí sòkú náà máa rẹ̀ ìyẹn olókùú alájẹ olókùú yọ yà òun ẹ ọ ti pọ́ ọdún mẹ́rin àwọn fẹ́ yí ẹ̀yìn ẹ̀ padà ẹ̀yìn ta ìyá ẹ̀ ẹ̀yìn ta ìyá ẹ̀ nínú sàárè ọlọ́run fẹ́ yí padà náà náà yẹ àwọn táwọn gidi àti sẹ́mọ̀ sọmọ tí ọmọ pé ti báwọn èèyàn sòkú tó ti náwó dáwó nígbà tí gbọ́ ọgbọ́n ọlọ́ọ̀ni ọ̀dà ọ̀rọ̀ yóò òní ṣe èyí ni yóò jẹ́ àmọ̀ pé ìwà èyí devoted muslim mùsùlùmí ni ọlọ́ọ̀tọ́ òun sí islam àmọ́ islam ọgbà ṣàtì ọ̀dà lọ́wọ́ rẹ kí ni tiwọn tó ń gbére mùsùlùmí mú ọwọ́ ń tan ara rẹ ọlọ́run tán lọ́hùn àtàrí tó ti ń ṣe yẹn yọ padà kó bọ̀ ẹ̀ èèyàn ní máa ń ṣe nǹkan tọ́lọ́run ṣe léwọ̀ àbí tọ́lọ́run ò pè lẹ́sìn àbí kọ́ padà lákòóbá mẹ́ ọ̀pọ̀ màlúù tán nítorí àwọn èèyàn àwọn èèyàn jẹ màlúù wọ́n sá lọ wọ́n ò sanwó lọ́wọ́ sọ́kún ẹ̀dàkùn tí èèyàn máa ti sàárà fún òbí yàn ṣé èèyàn máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó wá bá yàn lóúnjẹ tán tí wọ́n dàdí pé kí ní ọ̀bá làgá yẹn ọ̀rọ̀ àmàlú ọ̀dẹ̀ ta àmàlú ọwọ́ lóhun ti sàárà fún yẹ ọ̀rọ̀ aláìsí ọ̀dẹ̀ ta aláìsí ọ̀wá lóhun ti sẹ́rí pé ọkọ̀ bọ́pọ̀ lọ́mú bóbi sọ lẹ́ẹ̀kẹ́ pé gbogbo àṣàdáṣe yẹn àlàkólù sẹ́límà wal fitratul mustaqima Hmm? látòkè rọ̀hà ẹni bá gbádùn dáadáa tọpọlọ rẹ̀ wà nítòsí tọ́dẹ̀ fẹ́ràn ọlọ́run tọ́ fẹ́ràn ànábì tọ́dẹ̀ rẹ́dì láti sẹ̀sìn àtàbúrúkú kò ní ṣe kí ni kò ní gbà mẹ́sìn ọlọ́run bá ní kó tẹ́lẹ̀ àfọwà ọlọ́run bá ní ìrẹ́ ànábì wọ́n sàmójúkò fáwọn tán tẹ̀lé ọ kó àlàáfọwà wọ́n mọ̀ sí ṣe wọ́n mọ̀ sí sọ wọ́n mọ̀ sí mistake ẹ̀ táwọn ọwọ́ wọn lọ bẹ́ẹ̀ mọ̀ sàmójúkò fún wọn wọ́n amórí bẹ̀rẹ̀ ọ̀rùn wa á pàṣẹ wípé ká máa ṣe dáadáa àná ọ̀rọ̀ àwọn dáadáa tí ara wọn kiwo to tó dé ma ba lọ wa á hili gbogbo awọn àṣàkáṣà tí ọ̀dà kúò kuo bẹ́ẹ̀ kọ́ kuo kúò lọ́dọ̀ ti tí wọ́n ń ama yẹn àmọ́ da nínú àṣà wọn sọ fún aya 199 al-urfu wal-ma'rufu min al-'adati al-hasana ìdáǹpé ní urf òyìn tí ọlọ́run rí fáàsì ń bí òun náà ni àwọn àṣà tó da ìtọ́gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ẹgẹ́ bíi ka hilfil fudul wọ́n máa ń ṣe hilfil fudul ẹ mọ̀ tó máa hilfil fudul yẹn òun náà ni àwọn ọ̀dọ́ tí wọ́n kóra wọn jọ láàrin ìlú ikọ̀ ọ̀dọ́ lè ní fọ́dá tẹlifásílùm wọ́n máa ń fi ràn àwọn tẹ́ bá ṣàbòsí fún wọ́n máa fi ràn wọ́n lọ́wọ́ ànábì náà bẹ̀lá àrin wọn kó tó di bọ́lọ̀ ọ̀rán ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam hilful fudul àwọn ọ̀dọ́ ni wọ́n kàn sára wọn ládùúgbò wọ́n máa tún àdúgbò ṣe gbogbo àwọn èèyàn tó bá gbalẹ̀ wọn wọ́n lè gbà padà wọ́n bá gba ìyàwó wọn wọ́n lè gba ìyàwó padà wálé wọ́n bá di owó wọn gbà wọ́n lè gbowó yẹn padà àwọn fi ràn àwọn tí wọ́n ń ṣàbòsí fún ni wọ́n fi ràn wọ́n lọ́wọ́ irú àṣà yìí ń sìn ọ́ dàbí ọ̀dà jẹ́ mọ́ àwọn náà mọ̀ ṣe ń gbàtà wá ń lókè náà tí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé àkójọ àmọ̀ ṣe pé ọ̀dọ́ dáàmọ̀ ara wa lọ́wọ́ ẹni bá lọ nìkan jìbìtì á pè kalẹ̀ abawí nínú àwọn àṣà tó wà bó tó di pé ìsìláàmù dé ni àtàdáwì ìbìlẹ̀ àṣà nínú àwọn àṣà tó dá tọ́wà ńlẹ̀ òun ni ká máa ṣe oògùn òwòsàn pẹ̀lú àwọn egbò àtàwọn ewé àwọn sàábé ń gbà ìsìláàmù tán ọwọ́ fẹ́ dàrú mọ́ ọ pé ẹni máa lóògùn ìwòsàn sí èsè pé tó gbára lé nǹkan méjì àtọ̀sí ọlọ́run ọba ipe kìíní kan ní ìwò òun sàn gbogbo àwọn àgbo gbogbo àwọn àgúnmu gbogbo àwọn mẹ́dísìn tá lò yìí sáà ní dálẹ̀ báyìí àwọn <laughs> ni ẹja lè bí anabi wa Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn dọ́dọ̀ anabi wọn ni ana tadawa ya Rasulullah ana dadawa, ṣé ká máa ṣe mẹ́dísìn a ti fi pàrọ̀ àtọ́ndé a ti fìyẹn sílẹ̀ àmọ́ mẹ́dísìn kọ́ àwọn òògùn ìwòsàn adabi ni tadawa ibadallah adabi máa ṣe òògùn ìwòsàn o wala tadawo bi haram àmọ́ ẹ má fi nǹkan haram ṣe ẹ má lọ ajá ẹ má lọ lẹ́dẹ̀ ẹ má lọ tí ẹ má lọ gbó sẹ́mọ̀ <laughs> pé àṣà tiwa náà nílẹ̀ Yorùbá sẹ́mọ̀ pé àwa náà mọ egbòogi àbámọ́ àwọn bàbá wa mọ egbòogi àrùn tí ń ṣẹlẹ̀ mí sẹ́ńgbẹ́ lọ Amẹ́ríkà sẹ́ńgbẹ́ lọ India oye ewé ewé ewé lásán ní ògbó ní òmù lára rẹ̀ ọ̀yà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba Ọlọ́run ọlọ́run ọba ní ìwòsàn bẹ nínú oyin o ẹ máa lá oyin nígbà ọlọ́run padà nígbà ọlọ́run ọba àlá tí ọ padà mú àyàwá ọ kọ̀nfàmù àṣàyàn pé ẹ máa lá oyin kí lóyin ebi mẹ́dísìn lóyin. alẹ́kìtàn ká máa dábẹ́ fún ọmọ ọkùnrin nígbà tí islam dé islam náà wà nínú mọ́nù fitra àwọn àwọn àdámá tọ́lọ̀ ń dábọ̀ wa tó dé pé a gbọ́dọ̀ máa ṣe kọ́dà bí èèyàn sí islam wọ́n tó wá fi ṣe ní oṣù nàbí ká máa dábẹ́ ìmáa dábẹ́ yẹn sìn inú àṣà ni ẹ̀sẹ̀ kó gbé wa níbẹ̀ sì dé ẹ̀sẹ̀ tó fi sọ pé ẹ máa bá lọ àlùwà fáwọn bẹ̀rẹ̀ àdì ká máa pé àdéhùn àwọn lárúbáwá ọlọ́run fún wọn ní ká máa pé àdéhùn àṣàjá ká ní àyà ká máa sojo àwọn lárúbáwá ní ìkàràmù dòyò ká máa pa àlejò lé ká máa tọ́jú àlejò tí lárúbáwá tó bá fẹ́ sùn lárúbáwá tan iná síwájú lé nítorí ó ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn àlejò tó bá wọ̀lú tó bá ti rí náà lọ́ọ̀kan wọ́n máa bọ̀ wá síbẹ̀ ẹ̀ka alẹ́ o láti bo à láti yámọ̀ ní mi ọ̀dà ẹ̀bọ́ sẹ́gbẹ̀ kan bẹ̀ wọn yọba ti oúnjẹ sí kọ̀mọ́rí o nígbà tí ẹ̀sìn dé onímọ̀kánà yuminu billahi wal yawmil akhir yukrim dọ́ìfà ọlọ́wọ́n bá ní ilé bá ọlọ́wọ́n bá gbọ́ walima ọ̀lẹ́mọ̀tò nìka inú àṣà lọ́wọ́ àtẹ́lẹ̀ kí islam dórí ní islam dé islam ó kọ̀nfàmù ẹ̀ pé bá nìka ha wádìrìbú àdùfúnfà àlùwàlímà ká pé àwọn èèyàn ṣe ìyàwó ká wá jẹun ó dé ẹ̀hẹ̀n àṣà ni ẹ̀sìn náà lọ́wọ́ wa ọkà bá wa ṣàtúnṣe ẹni pé ẹ̀mọ́ mọ̀ọ́tí ẹ̀mọ́kọ̀dí tó ń lò àbí ọba mọ̀dírẹ́tẹ̀ káfẹ́yàwó ju ẹyẹ ọ̀kan lọ kèé sí ìsìláàmù lọ́kọ́kọ́ gbé wá àwọn èèyàn ń bẹ nínú jàìlíyà nínú ayé tọ́jẹ́ pé wọ́n fẹ́yàwó mẹ́rin níyàwó mẹ́wàá níyàwó 20 a ní oní 50 nígbàtí ìsìláàmù dé ní ìsìláàmù mọ̀dírẹ́tẹ̀ ní ìsìláàmù sọ fún wa pé fáńkì wọ́n máa dọ́bàlẹ̀ kọ́mínà nìsáyìí mọ́sánà wà tó láta wọ́rùbá islam lọ́wọ́ ń regulate yìí pé ah, ẹ má jẹ́ ojú mẹ́rin lọ. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tásíyà kọ́fọ́ ṣe ká lè bá wọn dárò ń bẹ̀ ó ti wà kí islam tó dé nínú àwọn àṣà ni. kọ́mọ kó wá pẹ̀lú virgin kọ́mọ ti súnmọ́kùnrin kọ́kùnrin ọmọ súnmọ́ kó tó lọlé ọkọ iná àṣà yorùbá ni ẹ̀rì tí wọ́n bá sọ wáyé nìkan tẹ̀lé ìyàwó wọ́n jù sínú ẹrù ìyàwó òní wọ́n tẹ̀ sílẹ̀ kìí ṣe tògùn o ẹ̀hẹ̀ tó wọ́n fi bá aláṣepọ̀ tó máa fi rẹ́jẹ̀ aṣọ yẹn ni wọ́n wá mú lọ sílé bàbá àtìyá ipa ẹkú oríire ẹmọ̀ tọmọ yìí ọmọ yìí dẹ̀dẹ̀gbà tó báyìí ọmọkùnrin tó fi délé ọkọ wọ́n wá kó iṣu wọn kó oúnjẹ wọn kó owó ipa ah làwọn bá ọmọ yẹn pé nígbà ìsìláàmù dé ó ní wà la taqrabu zina ìsìláàmù ni ẹ mọ́ sí zina yìí náà ń sèyàn dá káwọn ọmọ yẹn mọ́ ọmọkùnrin kan tó lọ lẹ́kọ̀ọ́ àsápọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé a lè máa mẹ́nu bá torí àsìkò wa tó jẹ́ pé ìsìláàmù sọ fún wa yìí pé àṣà yẹn ká máa kọ̀ntínú rẹ̀ wa'mur bil 'urf wa shari'atullahi wa minhajuhu wa al-islam ẹ̀rí ojú ọ̀nà ojú ọ̀nà ọlọ́run ọba àṣà àtọ́lọ́run ọba òun náà ni wọ́n ń pè ní islam ó lè yọ àṣà islam kúrò ní islam gbogbo tí islam bá ti ní kọ́ ọmọ ṣe náà ni wọ́n ń pè láṣà islam bó ṣe jẹun àṣà ni ọ gbọ́dọ̀ lọ kàwé sí kọ́ ọmọ fọwọ́ sí jẹun kọ́ ọmọ fọwọ́ sí mumi àbí kọ́ ọmọ fọwọ́ sí jẹun kọ́ ọmọ fọwọ́ sí mumi ọ wà ń jẹun ó ní torí pé òun parí ní Oxford University mùsùlùmí sì lòun. ọwọ́ mú eh, oúnjẹ lọ́wọ́ oúnjẹ búrẹ́dì ìwọ́n ń fọwọ́ sí ṣe kí ni ń gbé júùsì sí ọ̀lẹ́kọ̀ọ́ Islam ọwọ́ sí àfi tábà ni àfi múdọ̀tí ni a kì fi jẹun àwọn tí ò gan tọ́mọ bá ń fọwọ́ sí jẹun kí náà sọ fún ọwọ́ tó fi tábà tán ọya ọya gbé búrẹ́dì yẹn kò ní ọwọ́ búrẹ́dì yẹn gbé kò ọya gbé sọ́wọ́ tó nígbà tí láàmùdé ló ní ìyàgò láàmù ànábì sọ fún ọmọ kékeré kan náà ọmọ tí ń bá jẹun ó ní sẹ́mi ńlá dárúkọ ọlọ́run kó tó jẹun wọ́kùl bí yẹmínì wà á máa fọwọ́ tó jẹun wọ́kùl mímá yẹlík mọ́mọ́ wá bu oúnjẹ wájú ẹlòmíì wájú tiẹ̀ ní kọ́mọ sí kíní kọ́mọ bù ọ̀dà tẹ̀jà bá ń bẹ wájú rẹ̀ tí pọ̀ máa ń bẹ wájú tiwọ́ ẹ̀jọ́ ń jẹun náà abọ́ kan náà ni kò sì fẹ́ jẹja màmá lọ fẹ́ jẹ só lè mú kò lè mú àfi tó bá gbọ́ lọ́wọ́ rẹ̀. àṣà ni bá a ṣe jẹun àṣà ni inú Islam bá a ṣe mú mi ọwọ́ nínú Islam ọ gbọ́dọ̀ gbé omi lọ́wọ́ omi lọ́wọ́ àbí bọ́tù wọ́tà kọ́wájú gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ títí tó fi mú tán ó ti nìyẹn máa mú omi bí ra nǹkan mímọ́. àti jọra nǹkan mi wọ́n fi ọwé ra nǹkan mi ó gbé bọ́tí ń wọta sí ẹnu ọ̀dẹ̀ jò tán láì sẹ́mi mẹ́díkálì gan wọn ló burú fún háàtì rẹ ó burú fún lọ́ǹgì rẹ ó burú fún ibi tó mi ń gbà kọjá gan àmọ́ ṣẹ ni ó tún ṣẹ ọ gbọ́dọ̀ máa ń mí sínú omi ọmọ ṣẹ ọmọ ṣẹ ọlẹ́ṣẹ́ lẹ́ẹ̀mẹ́ta tọ́ọ̀ bá ti wà satisfy ọṣẹ lẹ́ẹ̀mẹ́ta míì odúfẹ́ mẹ́ta méjì wà lórí ìsàlẹ̀ mẹ́ta lọ́nà mẹ́wàá ikọ̀ lọ́sẹ̀ kiri ọwà òkè àmọ́kọ̀ wá gbé omi lọ́wọ́ gọ́gọ́gọ́gọ́gọ́ yíṣàṣà Islam gbogbo ilé lọ bíbọ̀ wa nínú ìṣẹ̀mí wa lójoojúmọ́ a máa rìn pẹ̀lú Islam a di Islam yẹ́m ṣe bẹ́ẹ̀ nìyà sí rìn láàrin àwọn èèyàn kìtìgbó fi Islam ṣe mọ́sálásí ọmọ wa ṣe tó wọ tó bá fẹ́ jáde ó ní tó sọ bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tó bá darí wọlé bismillah walajina wa bismillah kharajina wa ala Allah rabbina tawakkalna ọfẹ́ wọjà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamutu biyadi al-khayru wa huwa ala kulli shay'in qadir abúrú kan ní ṣẹ́dọ̀ fi darí ọjà ọfẹ́ sọmọ ìyàwó rẹ̀ ọlẹ́kọ̀ọ́ gbogbo nǹkan pátá ní ìsìlámù dá sí ọ wá fi alukọ́rọ́nà tàbí sí kọ̀rẹ́tì gbogbo múfúmẹ́ntì ẹ̀ nínú ayé tó máa ní lágbọ́já àkílódé tí wọ́n wá sí báyìí ó fọwọ́ sí jẹun mọ́ ni àwọn ní ìsìláàmù aláwọ̀ rẹ̀ ìsìláàmù ni wọ́n máa dá ọ lọ́wọ́ kọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní sọ́nà ayà káwọn ní fahkum baynahum bima anzalallah ọlọ́wọ́ bá ní máa dájọ́ láàrin wa Muhammad

Eh? bóòlù ṣe fẹ́ gbé àṣà lókè islam islam òun ti pa ó ti pa ọ́ lọ́ṣẹ ó ní òun náà ni way of life islam gangan òun ló máa gbé bó ṣe lo ayé ẹ wá òun ló máa sọ bó ṣe jẹun òun ló máa sọ bó ṣe mumi òun ló máa sọ bó ṣe wọṣọ islam ló máa sọ bó ṣe ṣèjọ islam ló máa sọ bó ṣe fẹ́yàwó bó ṣe kọ̀yàwó islam ló máa sọ bẹ́ẹ̀ ṣe píngún. gbogbo tí islam bá ti sọ torí islam oye àkídà ni àdìsọ́kàn ni islam ọgbọ́dọ̀ ni ìpè ẹ̀sìn ọlọ́run ọba ni màá ma tẹ̀lé ìbáàdà àwọn ọmọ wa sin ọlọ́run ọba yẹn àkàláàkà àwọn àwà tó ní kọ́ ọmọ wù ọmọ wù àmọ́ àmọ́là gbogbo relationship rẹ pẹ̀lú àwọn èèyàn ọmọ ṣe pẹ̀lú islam ọlọ́run sì ọkàn rí òkúta lójú ọ̀nà tó fẹ́ ta mú ebi ìsìláàmù ló ní kó mú kúta yẹn àbò orí kò lójú ọ̀nà ó mú kó ìmọ́tọ́tọ̀ láàdá ní tọ́rík anábì ní ìmánì ní kéèyàn mú nǹkan tó lè sèyàn lójú ọ̀nà ìsìláàmù ni ẹ ẹ̀sìn tó ní kó mú tí ọ̀dá kó lójú ọ̀nà fún ẹni tí ń bọ̀ tó mọ̀ ẹni tó wá mọ̀ rí níbọ̀ rẹ bó lè sọ wá sàbúrú sí ìsìláàmù way of life a ti gbé ètò ìṣẹ̀mí yín kalẹ̀ bẹ́ẹ̀ ṣe lò ó wọ̀mí ilẹ̀ adá ti lẹ́tọ̀ọ́ fọ́dà Islam nínú àwọn àṣà tí Islam sọ pé a gbọ́dọ̀ ṣe tá a gbọ́dọ̀ fi sílẹ̀ tó wá jẹ́ pé we are Muslim we are Muslim lọ́kì Muslim bá ní wọ́n lóòótọ́ a sì fẹ́ Muslim pàdé Ọlọ́run a dẹ̀ fẹ́ fi Islam yẹn wà lìjánà gbére a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn àṣà tí mo fẹ́ kà yìí pẹ̀lú àwọn àṣà yìí jọjọjúmọ́ iná ní ń ṣẹlẹ̀ nínú ṣe wa tààdùdù àlìyà ká ní ọlọ́run ọba tọ́pọ̀ tá ń bọ a máa ń ṣe Ṣàngó ẹ̀bà mẹ́ a máa ń ṣe Ẹ̀yọ̀ ẹ̀bà mẹ́ a máa ń ṣe Ìgbónú ẹ̀bà mẹ́ a máa ń ṣe Ọ̀ṣun ẹ̀bà yóò ní traditionalist làwọn àbí ìgbésẹ̀ máa ń pè náà nìyẹn ìgbé àwọn báwọn ṣe wà yìí àwárí pé àjọ kí jímọ̀ ọdẹ àpíà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àbẹ̀fàtà ìfátímà alájànsí OPC ẹ̀dàkùn sí tó fẹ́ pípàdé ọlọ́ni ẹ yóò wà ní kò kí ẹ̀sìn ni o ẹgbẹ̀jọ́ mọ̀ sọ pé ẹ̀sìn oníkà ṣe oró o ìdílé irọ́ nílẹ̀ ń pa sọ ni pé a gbọ́dọ̀ ṣe orò ìdílé tá a bá ti ń ṣe Islam ọlọ́mọba Allah ọlọ́mọba ní àríbáàbọ̀ mutafarriqun ọlọ́mọba ní sáwọn ọlọ́mọba rẹpẹtẹ tó jẹ́ pé wọ́n jọra wọn ìgbóná ọjọ́ gẹ̀lẹ́dẹ́ gẹ̀lẹ́dẹ́ ọjọ́ ẹ̀yọ̀ gbogbo àwọn ọlọ́wọ́n bá yẹn wọ́n kàn gbé wọn kalẹ̀ wọ́n kàn rí oríṣiríṣi ni wọ́n ọlọ́wọ́n bá ní kọ́yọ̀ ṣé àwọn òòṣà yẹn ló lórí fún yín ni sóhun lọ́lọ́wọ́n bá yín amìlá amìlá àbí àlá àlùwá àhídìlẹ́kọ̀ọ́hà ọba àṣọ ọba tó jẹ gàba lérí gbogbo ẹ̀dá rẹ̀ ọmọ ìyá mi àṣàkáṣà ni ó ká máa ṣe ìsìlámù ká máa ṣe ìṣẹ̀ṣe Kama sí islam kámọ̀ sí gbéyàwó kama sí islam kámọ̀ sí kíní kámọ̀ sí ẹgbẹ́ ògbóni àwọn ọba yorùbá pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ o ẹni bá lọ́ba nínú fámìlì ilẹ̀ yorùbá ẹ má lè tẹ̀ wọ́n nù o ẹ má lè tẹ̀ wọ́n o bọ́dà yín tọ́jọ́ ba ti yín tọ́jọ́ ba yorùbá kábíyèsí ọ̀pọ̀ àwọn tó wá ti kú ònú ayé inú ìdààmú ni wọ́n lọ o torí bí wọ́n ṣe ń ṣe islam ni wọ́n ti ń ṣe kíni ni wọ́n tún ń ṣe ìṣẹ̀ṣe kúlíyà ayọ́ alìkáfẹ́rúnà làwọn máa ẹ̀yin kèfèrí o ọba yọ́ sọ fún wọn pé ẹ̀yin kèfèrí o láà àbúdú máta àbúdú èmi ọba mùsùlùmí ni mí èmi ò ní sí tẹ́ǹsẹ̀ o lákùn dín iná kan ọlẹ́ ẹ̀dí ọba tó lè rálìjẹ́ náà wọ̀ ọwá ní òun bá lérí gbogbo ẹ̀sìn ni ó sì bá lérí gbogbo yà ọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́mọ̀ sọ nìyẹn o bóyá wọn láwọn fàájọba wọn sọ̀rọ̀ àwọn fàá tẹ́mọ̀ lè ka yàsí fún wọn yẹn àwọn ni wọ́n bìrì fún wọn pè láàfà yóò fún ní fifty thousand láàárọ̀ ọjọ́ jimá ó ti jimá ti ń bọ̀ ọ̀tá rẹ̀ làwọn àfáà yẹn wọ́n sọ dúdú fún ọ ìgbé wọ́n rí ẹ nínú gbalẹ̀ adẹ́jọ́ kí jimá àṣà ni wọ́n ní ìyàmùkọ́ bá ní ọbọ̀ lẹ́sìn gbogbo ẹ̀sìn náà lẹ́sìn ọba ọba lẹ́sìn o ìsìláàmù lẹ́sìn yín dání ilẹ̀sìn ọba mùsùlùmí ọba tí ìbá ṣe mùsùlùmí ẹ̀hẹ́ ọ̀rọ̀ tí ọ̀tọ̀ nìyẹn àmọ́kò ń pèrè ń gàzálí ọba gàzálí ọba abuwasi ọba abdulrasaq ọba abdulfatah ọba abdulatif wọ́n lè ń pè ní mùsùlùmí ọdún yà fíà níbi ìṣẹ̀ṣe àṣàbúrúkú ní rántí o ìpè ìtàlò àsìkò tààlò lọ́rùn gbére ni o ilé ayé ìfásitì díẹ̀ náà ni ìṣẹ́lẹ̀ wọ́n yọ sínú kòtò yìí wọ́n lọ bá wàjà ọba ṣe kí ni jàmbá ọba wàjà ọba ń wàjà kò sí pé èmi ọba sílẹ̀ kókùn tó yọ wàjà ìtumọ̀ ni pé ọba máa kú kò wá nídà kó fi ọlá àti owó àti ìgbádùn tí ó kọ́ wá fi ba ìṣẹ̀mí gbére rẹ tó fẹ́ lò náà jẹ́ náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú náà tí ọ̀jọba náà ń òun náà gbogbo náà ní í ṣe papọ̀ al-ishraku nínú àwọn àṣà tí ọ̀dá òun náà ní ká máa mú ẹbọ papọ̀ mọ́lọ́hun òun náà ní àṣà tó burú jù àti yàrá bí ká máa lọ lè wọṣẹ́ ká máa dáfá ká máa tẹ ọ̀pẹ̀lẹ̀ ká máa tẹ kò sẹ́nìkan tí ó máa ẹ̀rẹ̀ ráfà kan ní ẹgbẹ̀ ní tẹ̀ kẹ wá pé mùsùlùmí òkèsè mùsùlùm torí wọ́n lẹ́nu tó bá lọ lè wọṣẹ́ kan wọ́n ní kèfèrí ni tó bá gbà fáyẹn gbọ́ kí láàfà wá yà nígbà tẹ́ni tó wọṣẹ́ jẹ́ kèfèrí ẹni tí ń wọṣẹ́ gangan fún ẹ̀ńkọ́ kí lòun ọ̀yà òun ti di kèfèrí ti pẹ́ à nírun ìmáàmù yìí ní máa ń wọṣẹ́ tẹ́ bá ti sọ fún tí ọba ti gbọ́ ẹyọ ó fẹ́ lọ àṣà mákìnrin ẹ̀sìn àwọn aláwo àwọn náà wọ́n ń dọ̀pẹ̀lẹ́lẹ̀ náà tó bá dé pé kọ́ pẹ̀tẹ́lẹ̀ ní tẹ́bá fi mọ́ tó ti túbá ẹ máa kọ̀ntínú ẹ máa ṣiṣẹ́ mi yín lọ ẹni bá ti túbá ọlọ́run fèrè jì ó lè má mà tẹ́lẹ̀ àmọ́ sọ fún yín pé àwa tẹ yẹ̀pẹ̀ mo lè tẹ ọmọ yẹ̀pẹ̀ ọ̀tá lọ́sọ pé yẹ̀pẹ̀ ọ̀dá ọmọ ìyá mi ó ti dàsà papọ̀ mẹ́sìn àti yàrá superstition ara àṣà ni àwọn àṣà tó ní ṣe pẹ̀lú faith mọ́ sọ yóò superstition òun náà ní kọ́ ọmọ sọ pé ẹyẹ tó lọ apá kìíní tó fò lọ sí apá ọ̀tún ibi tó ń lọ da èyí tó fò lọ apá òsì ibi tó ń lọ òní da torí èdè ó ṣe padà sílé ọfẹsẹ̀ ọ̀tún kọ ibi tó ń lọ olórí gbà inú rẹ̀ ń dùn sáré lọ ọgbàgbọ́ pé ẹsẹ̀ yẹn ó ti fún ọ ní information ọfẹsẹ̀ sì kọ ọlọ́ọ̀lọ́jà má ọ̀lọ́ amẹ́ríkà má ọlọ́ọ̀lẹ́ gba kọ́ńtráàtì má onítorí pé kọ́ńtráàtì yóò burú jáì torí pé nínú àṣà yín bẹ́ẹ̀ má ti fẹsẹ̀ sì kọ ibi tó lọ òní ṣe kíni onídá sọ nílà ká ìbá nítorí sèyàn sọ́bà lákàrí ọfẹ́ ìyàwó àsìkò yìí ní sẹ́bọ́ lọ́wọ́ ẹ̀ ọlẹ́sẹ̀ ìyàwó ọ̀dá ẹ̀dá kan ṣé kádàrá tọ́lọ́run ti kọ̀ọ̀kọ́ lọ́run tó dá ọ tó wá ṣẹlẹ̀ kí lọ́kẹsẹ̀ ìyàwó rẹ̀ mẹ́ èkejì náà ìyàwó délé kò ju bí ọ̀sẹ̀ kan lọ ní wọ́n gbé kọ́ńtíráàtì mílíọ̀sì fún tó bá bẹ̀rẹ̀ sí bọ̀ ìyàwó ó ní ah kí máa kí ọ kí máa kí ọ ní ẹsẹ̀ rẹ̀ sí kí ní ẹsẹ̀ rẹ̀ da ẹsẹ̀ tó da tí ò fi yí kádàrá ilé wọn padà tí bàbá rẹ̀ ń bẹ ní ilé abẹ̀rẹ̀ sùn abẹ̀rẹ̀ wọ̀ ẹsẹ̀ rẹ̀ tó da yẹn tí ò fi yí kádàrá ìgbà àti ìyá àti bàbá yẹn superstitions ni èyàn gbọ́dọ̀ gbé dọ́rùn ìgbàgbọ́ èyàn gbọ́dọ̀ kú lórí ẹ̀ àti yàtọ̀ shirk anábì ní superstition ọyẹ anábì ní Ah. ẹbọ ni ẹbọ kékeré ni ọwọ́ wọn kó tó wà dìjọ́ náà tó bá túbá níbẹ̀ náà àwọn ẹbọ tọ́jú àwọn ẹbọ ńlá bí ká máa pè àlìjànú ká máa pè sùn ká máa pè àwọn ayé ká máa pè àwọn àjẹ́ ká máa pè àwọn ṣéhùn gbogbo eléyìí àṣà burúkú ni kí mùsùlùmí máa pọ̀fọ̀ àbí ká máa rùkú fún yàn ká máa fẹ́rí kalẹ̀ fẹ́dà ọlọ́run àṣà ní nílùú kan máa fẹ́rí kalẹ̀ fún àwọn bàbá wọn àwọn àtàwọn ọlọ́lá wọn àwọn ọba wọn ṣé ẹ̀rí lọ́dọ̀ wa nàìjíríà mi rùkú làwọn ṣe ń bí tẹ́bá ní káwọn èèyàn máa kíyìn sí ìbàjẹ́ sí lérí ìdónà lẹ́wà ó ẹ̀rì jọ máa rùkù ẹ̀rì jọ máa tẹ̀ kí lọ́n tẹ̀ fún ìyá ayọ̀ lẹ́dí náà á mọ́nú ọlọ́run bá ní èrè olùgbàgbé lódó ìrì karùn-ún ẹ̀tẹ̀ fẹ́mi ọlọ́ wọ́n sì yúdù lẹ́yìn náà kẹtù lè fẹ́rí kalẹ̀ ó di méjì wọ́n á bùdó rọ́bàkùn ẹ̀sìn yín kẹ́bí sèmi ọlọ́run èmi mo ní o gbọ́dọ̀ tẹ̀ fún ìyá ẹ o gbọ́dọ̀ tẹ̀ fún bàbá ẹ o gbọ́dọ̀ tẹ̀ fún àfà ẹ bẹ́ẹ̀ bá dúó lérí ẹ bá dúó bá lọ ọjọ́ ẹjọ́ dúó ó dúó ọmọ wọlé ọ sálámà ó ní kọ́kọ́ náwó sí wọn ọmọ ike kọ́kọ́ náwó ságbàlagbà ọmọ wọlé ọmọ kí wọn ọmọ kí wọn ẹ káàbọ̀ bó lálàáfíà yín máa numu kan ẹkọ rìn gbogbo lẹ́kọ́ àti mísìn yín o ẹ ọmọ sọ̀rọ̀ tó dáa lọ́wọ́n fẹ̀mí ilẹ̀ lórí dáadáa ọwọ́ kí wọn lérí dúó ọ̀nà wọn lérí dúó náà ló kí wọn kì í sáà sáà nìkan ni o àṣà àwọn amẹ́ríkà nìyẹn náà mọ́sàbòsí àṣà ara àwọn britain àṣà wọn nìyẹn tí bàbá kan mọ́ ṣe àbòsí fọ́mọ kan ọlọ́run àwọn ọmọ èèyàn ọdá wa dá débi pé ọmọ kékeré tọ́lọ́run dá tọ́bá fẹsẹ̀ lélẹ̀ báyìí níjọ́ tí fẹsẹ̀ lélẹ̀ tí ẹ bá ní ẹ bá náwó sí pé kó kí wàláhì ọmọ adó kí ni ẹ̀yin lẹ́sẹ̀ sọ fún pé tẹ̀ kúnlẹ̀ dọ̀bálẹ̀ àṣà ti wà ní. ètò gbé wá látọ̀run ní kó dókì òun náà ṣe làṣà tó dáa ẹ̀yin lẹ́wà fi àṣà ti yín lẹ́sì bá àṣà tó gbé wá ẹ̀yin lẹ́fà àṣà ń bá ti ẹ̀jẹ̀ a kì kúnlẹ̀ sí ọkọ o a kì í kúnlẹ̀ kí bàbá o a kì dọ̀bálẹ̀ kí ìyá o bàbá àgbàdé látàbúlé akídọ̀bálẹ̀ o àṣàbúrúkú ni o ọlọ́run ni yá ayọ́ lẹ́bí ilẹ̀ àmọ̀nà ọlọ́run ni mo pẹ̀yẹ olùgbàgbọ́dọ̀ erika o ọlọ́run ni ẹ̀tẹ̀ fẹ́mi ọlọ́run àbíkẹ́ lágbẹ́ orúkú ìbọ́tẹ̀ ni tàbá sí fẹ́sì láàrẹ kí ọmọ láti kílẹ̀ rẹ̀ wọ́n pè nínú tàbá ti dúró yẹn kí látúnṣe àtẹ̀ àtúnfẹ́ríkalẹ̀ àtúnàró àtúntẹ̀ bá sì máa lọ bá sì máa bọ̀ ní ẹ̀ ànábì ni òmìnirítò àná àṣíjú ara sábàtà àbá ànábì ni wọ́n pa mílàṣẹ kí n máa fi nǹkan méje owó lẹ̀ fún ọlọ́run ànábì ka wájú rẹ̀ báyìí ọdẹ ka irúkun rẹ̀ méjèèjì ṣé ìwọ́n láyà láti láti tẹ̀lé tànábì àwọn tó wá lọ lé kàwé ìlú èbó tó bá dé ẹ̀hẹ́ tó wọ́n fẹ́ kí àwọn bàbá rẹ̀ áì wọ́n ní àlè nílùú akátá wọn kì í kúnlẹ̀ báwọn ṣe twelve years lólò ní UK Seventeen years ló lò lamẹ́ríkà ẹ káàbọ̀ àwọn bàbá ó gba ìyẹn torí dọ́là tí wọ́n fẹ́ gbà ní ọwọ́ ẹ̀ àmẹ́jọ́ lè kéwú ní kọ́tọ̀rù kọ́ lọ káírò kọ́ lọ sáúdí kó dé wọ́n ní àfa òtí kúnlẹ̀ mọ́ ọmọ tó kí mi látẹ̀kẹ́ yẹn àbọ̀dá wa tó ń ṣe sọ́jà ó ti yé kí ló dé bẹ̀ ní kí ló dé ní fi ń dúró kí ọ̀gá rẹ̀ fi ṣẹ́ inú ọ̀bá yẹn bá mi lọ o sẹ́ńtẹ̀ lè fi ká lọ sá ṣé ẹ̀kú òdòdó lẹ́ni kí wá sọ mí ẹ̀hẹ́ mi ò sì bá kankan wá bí lẹ́yìn kí n sọ kí n dìde kí n bá lọ tèmi kò sí sẹ́mọ̀ wá ìbá kankan wá bí. àníṣẹ́ sájẹ́ǹtì sẹ́ tó bá dọ́dọ̀ DPO ní police station kò kì í kúnlẹ̀ kò kì í dọ̀bálẹ̀. ọba Clinton jẹ́ tọ́wá kí ọba ké kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ níjọ́ tí Bush wá ẹ̀yìn kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ àfa wa ló lè kéwú ọwá kéwú ó lè kéwú mọ́kà ọwá dé gbogbo ẹbí wa bí wọn wọn tutọ́ sókè wọn fojú gbà á nígbà ah, àwọn yìí làwọn onígbà lọ́wọ́ rẹ̀ ẹ lè sọ fún DPO pé kó lu sájẹ́ǹsì torí òfin àwọn òyìnbó ni pé ẹni bá gọ̀ ní máa ń kúnlẹ̀ kíyàn eré ìdúró làwọn òyìnbó ti máa ń ṣe kíni ọmọ kẹrà kí wá sọ òyìnbó nìkan anabi wa muhammad sallam ẹni kan wá bá ó ní àhàdúnà yẹ lùkọ́ akọ́ àtàbá pàdé ara wa ayé ni hàní ilá ṣáà máa tẹ̀ fúnra wa anabi ní láà anabi ní nóò ẹ má tẹ̀ fúnra yín ọwọ́ akú bó ṣe balance láàrin islam àtàṣà ọ̀hún náà àgbàlagbà ọkùn bí ẹlé ọmọ jíṣẹ́ fún bí ẹ ọmọ bọ̀wọ́ wọn ọmọ ṣe dáadáa sí wọn tí wọ́n fi gbàgbé pé òkúnlẹ̀ odò balẹ̀ fáwọn àmẹ́ni tí bá fọ́ sí ọmọ lérí ẹ̀yìn ṣẹlọ́ ni ó torí ó pé kò gbé òun tóbi ìṣèbá tẹ̀ fọ́lọ̀ ọba kí làbí ń ṣe fọ́lọ̀ àwọn tí ń gbọ́lọ̀ ń tóbi nì nínú àwọn àṣà òun ni àṣehìrò òun ni magic òun ni ní ṣe pẹ̀lú faith ọkàn wa nílẹ̀ Yorùbá àṣà ni ah ìyá yẹn bàbá yẹn kò sí ń tẹ́ lè ṣe yọ́ lẹ́lẹ́ lógún ṣá kò sí ń tẹ́ lè ṣe yóò délẹ̀ lógún bẹ́ẹ̀ ṣe wá sí fún dọ̀la ó bìlí fún ogun yẹn àwọn ní kí ló dé tó wá jẹ́ gbogbo nǹkan tiẹ̀ àfikọ́ sálọ̀dù èṣù àní àṣà tiwa ni ẹ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa èṣù ní bàbá wọn yanjú ọ̀rọ̀ wọn torí ẹni tí lọ ní lọ ẹni tí lọ lè sóògùn ìtumọ̀ ni pé ó ti kú òun ọlọ́run ó ti gbàgbọ́ lọ́wọ́ lè ṣe tó òun wá ó ti fàdúrà lẹ̀ bí ń sàdúrà gan yín kan tan rẹ̀ ni ó sì mọ sàdúrà kó túmọ̀ sóògùn ó ti wájú ara wọn ìtòsí ń fẹ́ yẹn ń bẹ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òun ní fún yàn onigba lọ́wọ́ yàn oníkẹ̀yàn onísínà fún yàn onítì ọ̀nà máyàn máa yẹ fìtá ìláwò lè náà sẹ́mi ráhàmàtí fàdámù mùsíkàláhà gbogbo ẹni tá a bá ti lè sí ọ̀nà fún kò tí ó ti ọ̀nà yẹn wọ́n máa yóò mùsíkì fádà múrí sílá láwù mi bá rí ọlọ́ni a ti ti ọ̀nà máa kò sẹ́nìkan tó máa sílẹ̀kùn yẹn ọba sí kò ní sí. mùsùlùmí àwọn yahoo bros wọ́n jalè wọ́n tún lọ lè ṣẹ́ fá àwọn ọmọ ọ̀dọ́ kan jẹ́ òun ẹnìkan lọ́sẹ̀ ní kílífù yẹn sí mi àwọn ọmọ ọ̀dọ́ ọbẹ̀ tó fi márùn-ún wọ́n dẹ̀ dé pampasì láì wọṣọ pampasì nìkan ni wọ́n dé wọ́n dẹ̀ lè di atm ní báńkì lọ́sàn gangan lágò kan àwọn ilé ń ṣe kámẹ́rà wọn ṣebóògùn ni ṣebóògùn ni mo ti sọ lẹ́ẹ̀kan pé gbogbo kọ́jọ́ sí islam àti ní ọ̀dà tẹ bá gbé sí làákàyè rí pé kò ní bá làákàyè mú bí táwọn wèrè kan ti wọjà o ọmọlábí ọmọ tí wọ́n bí dáadáa ó dé pápá sí wọjà lọ́sàn nítorí oṣólẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọmọ di nǹkan mára yọ̀dúlọ́dẹ já o anábì ní ọ̀yìn mọ́tà àtọ́bá ilé kú wọ́yẹ alẹ́ tí kìíní sì ń bẹ lára rẹ má àfúláàtà àbàdà ó kúrẹ́ o ó lè fi kankan sọ́kàn kọ wá pàdé ọlọ́run tí nǹkan wọn yàtọ̀ sí ọlọ́run kọ́ wá lọ ogun re kọ́lọ́wọ́ bá aláàkọ́ mọ́sá jẹ́ nìkankan ogun láti bọ̀tán tó dáa ọlọ́wọ́ bá ní wá abudullaha wala tushriku bihi shay'a ọlọ́wọ́ bá ní ẹ máa ń sin Allah ẹ gbọ́dọ̀ ṣẹbọ ẹ gbọ́dọ̀ mú kankan kẹ wá fi ṣe igbákejì ọlọ́run bá kó yóò ṣe tọ́lọ̀ máa ṣe ẹ má ṣẹbọ ẹ má ṣoògùn owó ẹ má ṣoògùn sọ́wọ́ ẹ má ka kùrìsì hasbunallahu wa ni'mal wakil makayat al-kursi surat al-baqara ìdẹ́yìn fi sẹ́gun ọ̀tá nìyẹn wọ́n yín náà jó ń dáadáa láwọn ọmọlẹ̀ káàlìbò àti gbọ́ yẹn ti pẹ́ ti gbẹ́lẹ́ nínú àwọn bàbá wa rọ́bì iná jí ní wàhálì mímọ ya àwọn yẹn dà àmọ́ ìpàrọ̀ dà méjì làwọn bàbá ń lò wọ́n yín náà jó ń dáadáa láwọn káàlìbò àbọ̀ tó ń wọṣẹ́ tó bá sàtán ọ wà ní eléyìí ní tíra tọ̀hún yẹn ní gaari tíra tíra lẹ́sìn gaari gílọ́ ìbílíìs ìlànà èso gaari gaari tíra tíra bá gaari wa àbí gaari bá tíra wa ẹjẹ́ àti pure Islam káàdì sinmi tabako láyé wàhálà ilé ayé ìpọ́ epo ló tó wọ́n sí jẹun fẹ́ ọmọ gbogbo nǹkan tó gbówó lérí ni ẹ bá ti ń wàhálà kan tó mọ bọ́ sínú míì kó tó wá kó nàìjíríà kó tó lọ lè wọ nágbére mọ́yàwó wálé ẹ̀ ń lè wọṣẹ́ afẹ́ mọ̀ bọ́yá ọkọ rẹ̀ ni ṣé bàbá tó fẹ́ sọ fún òun máa tọ́pamọ́ nínú ayé ara rẹ̀ dépò tí ọmọ tọ́pamọ́ nínú ayé ọmọ yẹn wọ́n dàrin àjò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rú àwọn ọmọ tán ti nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n lẹ́sìn tí wọ́n wà òkè wọ́n wà compatible wọ́n jọ lẹ́kọ̀ọ́ wọ́n jọ lẹ́sìn wọ́n jọ ní ẹ̀dú ẹ̀dú òkà tó dájọ́ nìkan mo fẹ́ dọ́dọ̀ bàbá kan àbí dọ́dọ̀ àfá rẹ̀ làwọn bá ní ha lóòótọ́ lóòótọ́ àwọn méjèèjì wọ́n bára wọn wọ́n bára wọn lò wọ́n máa bára wọn bẹ àmọ́ ìtàn rí lọ́ọ̀kan yọ̀ dáa wọ́n lówó àmọ́ irú àwọn ẹniyẹ tọ́bá wà lábẹ́ ìjọba Islam wọ́n máa lọ lè ká wọn mọ́lé wọ́n máa wá fà wọn wọ́n máa bẹ wọn lérí lábẹ́ ìjọba islam pé o kìí sí lábẹ́ ìjọba democracy o mọ̀ bẹ̀rẹ̀ kàtọ́ ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ológun tí wọ́n sáfẹ́ ọwọ́ rán àwọn àlífà rẹ̀ sí wọn wípé ó kó tó lówó kulla sáhìrì wa sáhìrà gbogbo àwọn tí wọ́n ń di nǹkan papọ̀ tí wọ́n bá yé àwọn èèyàn jẹ́ ń kọ̀rọ̀ tí wọ́n ń parọ́ bá àwọn èèyàn tí wọ́n ń dà lámọ̀rí àwọn èèyàn rú tẹ́ bá ti mú wọn ìmọ̀ ọmọ kò láyé àwọn ni òjẹ́ káyọ̀ sinmi àyẹ̀mọ́ ìrìn àjò ọ̀dọ́ tí wọ́n ti dàrú nú ayé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àwọn àṣàkáṣà kọ́tù ìbànà àtìlẹ̀ ayílẹ̀ fàkìrì wọ́n náà ní ká máa pa ẹ̀mí nítorí òṣì ká máa ṣẹ́yún àṣà ni àwọn kèfèrí níjọ́ àwọn náà máa ń ṣẹ́yún tó yìn ọ̀bá wá ṣẹ́ tọ́mọ yẹn bá padà wáyé tó bá jọmọ obìnrin wọ́n àlọ́ lè pa láyè kọ́láyìn míì yóò ti tó lọ́kọ torí wọ́n gbà pé àwọn làwọn gbọ́dọ̀ di ẹrù ọkọ fún làwọn gbọ́dọ̀ du ẹrù ìyàwó fún ọmọ àwọn gbogbo tó nídìí nílé ọkọ àwọn làwọn ṣe wọ́n máa fi ń ṣe fáàdé lára ara wọn èyí tó bá ti wá bí obìnrin yóò wá òpá ah, gbèsè dé ìdààmú dé ìnáwó dé ìmí yóò kàn rán ọmọ rẹ̀ lẹ ṣẹ́ǹkù lé pé kọ́ tẹ̀lé òun ká lọ yóò dẹ̀ gbẹ́lẹ̀ yóò ní kọ́ wọbẹ̀ kó àwọn fẹ́ ṣiṣẹ́ kan ni nígbà ọmọ wọbẹ̀ tán ó dẹ̀ fún àpáta máa lérí ó dẹ̀ da ẹ̀pẹ̀ bò ní ti ń bọ̀ wálé kọ́lá kò sunkún ó gbà pé bọ́dì wàhálà kò nù ayé òun oníbọ̀lá ti fẹ́ rí owó bọ̀lá ti fẹ́ rí owó dáàbì yẹn ju bùkátà yìí sẹ́nìkan bí ọ̀níṣẹ́ ẹnìkan rán oníṣẹ́ ọlọ́run bá aláwọ̀ sáyà kalẹ̀ fún wa ipe wala taqtulu awladakum ọlọ́run bá ní ẹ má pa àwọn ọmọ yín má o khashyata imlaq ẹ má pa àwọn nítorí ìṣẹ́ nítorí oṣù tẹ́ ń bẹ̀rù nahnu narzuquhum wa iyyakum ọlọ́run bá ní àtàwọn àtẹ̀yìn àwọn ọlọ́run ọba àwa la máa fún yín ní àrísìkí tẹ́ máa ná tẹ́ máa lò ìtẹ́yìn àtàwọn tẹ́ẹ̀nà tẹ́lò ó ti wà ó ti wá ti dá ká tó dá yín ìyàwó rẹ̀ lóyún ò bínú káàkiri inú lé ta ló fún lóyún ìwọ aláìníláàká inú ni ó fún yàn lóyún ọwọ́ ń bínú pé kí ló dé tó ti lóyún èmi ọmọ ẹ̀dákun tí a pé mọ́ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní gbogbo àtàkàṣà yẹn tá a bá gbé sínú làákàyè kò ní ṣe kí ni kò ní bá mu ó fún ìyàwó ẹ̀ lóyún ọ wá ń bínú pé kílódé ó sì lóyún kọ́dà ẹlòmí ọ̀rẹ́ rú ọmọ ẹlòmí yàyàkuyàdé ó fi ìyàwó lẹ̀ sọ́sí bí tó ń gbó bímọ àwọn fámìlì ìyàwó ni wọ́n wá sọ bíìlì olóhùn fẹ́ ọmọ máa ń pé kò sówó sẹ́yìn máa ń torí pé kò sówó kéèyàn wá mọ́ sẹ́yún àbíkọ́ máa ṣe family planning ọlọ́run ní ìtẹ́jẹ ìtẹ́jẹ àtàwọn àtẹ̀yìn ma min dabbatin fil ardi illa ala Allah rizquha ọlọ́wọ́ bá ní gbogbo àwọn dáàbà tí rìn lórí ilẹ̀ àwọn dáàbà tí rìn ilẹ̀ àwọn gbogbo kan tí rìn bí kòkòrò àwọn ẹja àwọn kòkòrò àwọn labalábá gbogbo àwọn ẹran gbogbo àtẹwọ náà tó jẹ́ èèyàn tí náà gbogbo jẹ ní ti wà tó dáyé ti dáyé wọn mọ fún yín wá sọ wípé oyún ti ń bọ̀ yẹ kò sówó skul rẹ̀ ńlẹ̀ kò sówó oúnjẹ rẹ̀ ńlẹ̀ kò sówó ráìsì àti gàrí rẹ̀ ńlẹ̀ ló ti fẹ́ rówó pampers ọ̀dẹ̀ sẹ́yún ọmọ yẹn dẹ̀ padà ọ̀pá àyàn ẹ̀rọ sì bá ọ ọ̀pá àyàn ọlọ́gbọ̀n lẹ́bùn ọ̀dẹ̀ jónù ní tó bùn ọ yẹn kí lọ́mọ tó bùn ọ ó lè jẹ́ olú ọmọ ẹ̀yọ̀ tí ó pinnu ayé ẹ̀ nànú ẹ̀dàkùn tí àwọn bàbá wa mẹ́sẹ̀ dàgbà tó yìí kẹ́ni àfa àdàkùn gba one thousand yìí kí wọ́n ní bàbá ẹmu dání ẹ má wọ́ọ̀rì ní sọ́ọ̀tì kọ́ yẹn aláàbùn ọlọ́mọ ìbejì ọ̀dẹ̀ pa wọ́n ọlọ́run fún ọlọ́mọ obìnrin torí pọ̀ wọ́n ọkùnrin ọ̀dẹ̀ pa ọ̀sẹ̀yún ó sì bẹ̀rẹ̀ ayé ẹ̀rù ti bá <laughs> ọlọ́run bá ní má gbà yẹn má gbà yẹn wàhálà ni o wọ́n ń gbé àwọn tó gbà yẹn dìde níjọ́ kìámọ̀ ó nàró o kìí sáwọn ayé akílàs nìkan ìwọ́n náà nàró bí ayé zambin wọ́n yí dàlẹ́ màwú dàtú so ilẹ̀ bí ayé zambin kùtìlẹ̀ ọlọ́run gbogbo àwọn ọmọ tẹ dá lóró yẹn ọlọ́run ní wọ́n máa nàró wọ́n máa bí dàlẹ́ kí á mọ̀ pé kí làwọn ṣe kí làwọn ṣe tẹ́ fi ìdínáyà wọn ní láìpẹ́ pé láti wá sẹ̀mínú ayé àkílọ́ fẹ́ sọ bí ìbá kàwé tó bá kàwé púpọ̀ tán tí ọ̀bá rọra fún kọ́ṣọ́ àwọn òyìnbó ẹ̀sìn rọ bọ́ọ̀lẹ̀ àwọn òyìnbó táwọn jọ kàwé lamẹ́ríkà àbí yunifásitì ẹ ajá kan àti ọmọ kan ni wọ́n ní ìwọ́n náà wà á rajá lẹ́wà bímọ kan <laughs> wọ́n náà ti dìbò ní àwọn òyìnbó ti kó bá ènìyàn àbíkọ́ ọmọ lọ rẹ́jísírì kọ́ ọmọ lọ lẹ́yìn kọ́mọ lọ lè fọwọ́ rẹ bọ sọ̀lọ̀ ipe ìwọ àti lọ́ọ̀fù rẹ ipe ìwọ ò ní fẹ́ lómi lẹ́yìn ẹ̀ mọ́ tí wọ́n bá sì fẹ́ lómi lẹ́yìn ẹ̀ kan dá property rẹ̀ sí méjì díẹ̀ náà lóko okùn burúkú tó sọ sílẹ̀ lọ́rùn yẹn díẹ̀ náà lóko ó mú obìnrin lọ sí rẹ́díṣì ó ní kí ipe òfin tọ́lọ̀ ń ṣe pé ẹlẹ́fẹ́jọ yẹ ọ̀kan lọ ó ní nu ayé ẹ tọ́bọ̀ rò pé òní nídìí ẹ tọ́bọ̀ padà nídìí ẹ gan ọmọ pé tọ́ bá padà eh, fẹ́yàwó sọmọ pé property rẹ̀ wọ́n dá sí méjì ní sárábìnrin bá ti lọ́wọ́ fẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí ìsìláàmù àṣà láṣẹ àti ìṣèyíta nẹ́bì mọ́ wa mọ́jì gbogbo òṣèré àti ṣeṣe rẹ̀ mọ́jọ́ takò Kùránì mọ́jọ́ takò ọ̀rọ̀ ọlọ́run àti àgbékalẹ̀ tọ́lọ́run nínú àwọn àṣà òun náà ni ká máa sòkú ká máa celebrate ká máa dunnú wípé bàbá wa jáde láyé níjọ́ kẹta níjọ́ kẹjọ ká fọ́ sí gíní aṣọ tuntun ká máa jẹun ká máa fọ́ igun ká máa jẹ sẹ̀mó ká máa jẹ láìsí ká lẹ lẹ́dà lẹ́dà sọnù alẹ́ lẹ́dà sẹnu kan ya fọ́tò bàbá yẹ bàbá wọn síbẹ̀ bàbá tó bí máa yà ṣe tó yẹ kọ́ mọ̀ yẹ́ mọ́ sí ni ẹ́ mọ̀ celebrate òkú almaatim kẹ́ mọ́ mọ́ sọ àwọn mí ò tún bá tí wọ́n débi kan máa jó aṣakásá ní ọ̀ṣà burúkú ni ó ọ̀dà fìdáwù tàwọn afá àtẹ́ńtò góńgọ́ ẹ̀yìn bàbá wa kò sínú Islam fìdáwù jọ mẹ́ta fìdáwù jọ mẹ́jọ fìdáwù méje ò sínú Islam kò sáà bá àṣà tó lè máyà rẹ̀ wá tàbí ìṣe láyé táyé parẹ́ torí ẹ̀sìn ti parí ọ̀sẹ́lẹ̀ kankan tó ń tún sọ̀kalẹ̀ mọ́ inú ẹ̀sìn tó parí yẹ arígbá òkì ṣe òkú jọ́mẹ́ta kìí ṣe òkú jọ́mẹ́jọ àwọn akẹfẹ̀rí ni wọ́n máa ń ṣe èje nígbàtí ọba ọ̀yọ́ kú jò ní ọba ọ̀yọ́ ọba làmídì kú níjò ní àwọn bàbá kan bẹ tí wọ́n jòkó lè báyìí níjọ́ keje àwọn kameraman wọn ń gbé kíní sí wọn lẹ́nu pé bàbá èwo lẹ́ ṣe ń bí wọ́n làwọn ń ṣèje nì èje ń bẹnu ṣẹ̀ṣe níbọ̀lẹ̀ yìí ti rẹ́jọ yìí mùsùlùmí táàbà kan wọ́n parọ́ fún ọ wípé ẹ̀yìn àdúrà máa ń bòkú ìrìnbájọ́ àbáwá bòkú ṣé nígbà nẹ́bí sàdúrà fún Khadija ṣé ànábì jókòó jókòó òkú àwọn ọmọ pé àdúrà gẹ ẹ̀sìn ni ẹ̀sìn dẹ̀ ara yà fún lẹ́yìn náà ànábì òṣè pé ó practicalize ẹ̀ practical rẹ̀ àrẹ lọ́dọ̀ ànábì wa Muhammad sàṣàlá májè wọn fowó rẹ̀ sọ fún òkú rẹ̀ bá ti kú máa ṣàdúrà fún ẹ bá ti kú ní tẹ́ ẹ wọ́n nílò ní nílò ní àáparí gbogbo ẹ̀ ó ní ó ti parí sí tẹ́ ó ní tó ti wọ́n pọ̀n wọ́n ní ha ó ti gbẹ̀sìn abẹ́jẹ̀jẹ̀kújẹ ni abẹ́jẹ̀jẹ̀kújẹ ni òkú máa kú ọmọlókú àti ìyàwó òkú wọ́n máa wá sunkún ibi wọ́n ti rówó màálù ẹ̀yọ́ wá rò pé ẹkú òkú ni wọ́n ń ṣe kí ni wọ́n ń sun kódà àtìlẹ́nìkan tí wọ́n ní ìyá rẹ̀ kú ní ìlú kan àti ìyá dákú ni kó tí ń pe gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé ah, ìyá ti wàjá o ìyá ti lọ o ọ̀ẹ́ òun ti dọmọ lóko báyìí o àkáǹtì òun ti sẹ́ndì ẹ o àwọn ilẹ̀ ń dáwó síbẹ̀ onímàlú méjì màlú mẹ́ta àwọn yẹn bẹ̀rẹ̀ sí fún lápò ráìs róró àwọn mọ́tò tó gbé dání ogun ti kún fáwọn nígbà tí ó di abúlé ní wọ́n fún ìyálẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ àti ìyá dákúri àti ìyá dákúri ṣé àbùkọ́ yẹ kí ni wọ́n máa dò ní ìgbé ha ìyá òun tó wà láyé òun tún ríṣẹ́ rẹ̀ ṣe ọdúndaríkodò ọdúndaríkodò ní ìdísáàrin ní ọdúndaríkodò ìgbé ìyá yóò sì kú náà <laughs> ah, ọmọ ìyá ọbẹ̀ fi ìyá rẹ̀ pawó ṣẹ́sìn ní àbáṣà ó ń dùn pé ìyá òun padà alive ìyá òun padà sáyé ọlọ́mọba aláàkọ́mọ́jẹ́ ayé àyàkúyà ọlọ́mọjẹ́ adẹ́dàkúdà wọ́kú rọ́bì rahamuhuma kama rabbayani saghira ọlọ́run yẹn sàdúrà fáwọn òkú yẹn o àwọn òbí yín wọ́n gbàdúrà rọ́bì kìfẹ́rí lé wàlíwàlí dáyà àdúrà ń bọ̀ kú o àmọ́ bá anábì sí ń ṣe làwọn oṣù kínní a máa ṣe ọ́ máa dá sàdúrà fún wọ́n dẹ̀ máa sọ fáwọn yẹn pé tẹ́ máa rántí òkú rẹ̀ kán máa bọ̀ sàdúrà fún wọn báwọn bá ganu láàárọ̀ àwọn tòrọ̀ lóò ní lùlù ìdí ìṣẹ̀lẹ̀ nìyẹn náà nígbà míì kan táwọn àbọ̀ bá tètè dìde wọ́n máa lùlù fún wọn wípé ẹni gbowó ti yẹn náà gbowó ti wà náà àbí àwọn kéwìlẹ wọn fa látàárọ̀ tẹ fàtán wọ́n wá ń tọ̀ wọ́n ní ìyá rẹ̀ ó ti wà ní màkàmà ìyàwó Aisha bàbá rẹ̀ àwọn ti gbé sí màkàmà nẹ́bí Musa wípé 100,000 ló kó lẹ̀ mọ̀mọ́ mo mọ̀ wọ́n dẹ̀ bìlí fọ̀rọ̀ yẹn gbọ́n gbé ọba rẹ̀ sípò ànábì Musa wọn ní kó mú rẹ̀ wá àwọn jìbìtì ó lè kò sí tọ́kàn wọn láyé tó di ní ọ̀jẹ̀ lọ ẹ̀sìn ọlọ́ọ̀kọ̀ọ̀kan wọn owó tó yẹ kẹ́ gbà kẹ́ dákẹ́ lè kó fún opó kọ́mọ fi jẹun kọ́mọ fi ṣe bísínẹ́sì ọkọ̀ tí ń fún olówó ti kú náà àwọn ọmọ rẹ̀ kẹ́ kó wọn sí skul kẹ́ gbó lọ́wọ́ àwọn èèyàn kẹ́ kó àwọn ọmọ sí skul kẹ́ kó wọn sílé kéwú àbẹ́ rò pé eh, eh, oh, ìtí ogbó ń fojú rí ọ̀rọ̀rùn ni àwọn ọmọ òrukàn ni wọ́n ma tó bá wọn àwọn agbóhójọ akọ̀lá alájẹun kéhù àṣàkáṣà ní o kẹ́nìkan mọ́ bá wọn ṣe má àtàbá ní nínú àwọn àṣàkáṣà òun ni ká máa fi ọmọ tí bàbá tí kò sí kìí ṣe bàbá ẹ̀ kọ́ gbọ́mọ̀ kan bí ìsọmọ rẹ̀ kọ́ wá máa pè é ní orúkọ rẹ ká forúkọ rẹ pé àṣàtì ọ̀dà ni bóyá ọmọ ẹbí bóyá ọmọ ara bóyá ọmọ tí yóò wọn kàn fún ọkọ ọmọ tọ́jú ẹ̀ ọ gbọ́dọ̀ máa fi ọmọ ọlọ́mọ tì sọ́dọ̀ ara rẹ̀ àṣàtì ọ̀dà ni ọlọ́wọ́ bá aláà ní odò lé àbá ihim ìndàlá bá ní ẹ máa fi orúkọ àwọn bàbá wọn pè o ọmọ Dangote ó ti fẹ́ Ibrahim kí ni wọ́n máa fi pè é Ibrahim tí ó lówó àní òun wájú ọmọ Dangote kí ni wọ́n máa fi pè é ọmọ Dangote ni ìyẹn jẹ lọ ó gba owó gbowó báńkì nígbà dọ́rọ̀ afẹ́ jẹun àmọ́ tí a pé kò bá sọmọ Dangote ìwé ni wọ́n máa é wọ́n máa pè ní ìyàwó ẹ́ wọ́n ní Fatima Ibrahim náà a kì í fi orúkọ ọ ọkọ káwá gbé sí ààyè orúkọ bàbá ìyàwó ọlọ́run ní odò ọwọ́ hàn àbá bá bá wọn ní kẹwọn wípé wọn ó wá kọsọ tó ń òun náà ní pé ẹṣẹ déédé ẹṣẹ ká bàbá ìlú ọlọ́run wọn láàánú ẹ̀kọ́ lọ́mọ́sẹ̀ ìṣàánú wa nínú àwọn àṣàkáṣà òun náà ní ká ọtí àṣà ni ẹ̀rásàkàṣà táwọn òun dúpẹ́ fọlọ́wọ́n ọba kọ́lọ́n fún ọlọ́mọ láti jọ ètò ìdínwó ọmọ ẹ̀ṣẹ̀ ló tí wọ́n fi ń dúpẹ́ ọlọ́wọ́n bá ní kí ọjọ́ ìyàwó kò ọlọ́wọ́n bá aláàfin yín lọ́mọ ọkùnrin ìṣẹ̀lẹ̀ wá sojú ẹ̀mí ẹ̀yin bàbá àti ìyá ẹ wá lọ bí òrì ẹlẹ́lẹ́ kọ́tí wálé wọ́n tẹ́ ń ṣe wọ́n wọ́n ní àkọ́ṣọ́ wa ni pé àwọn tó máa wá láti lókè àwọn ọ̀rẹ́ wa láti fi iṣẹ́ òun náà ní kí ọmọ afọ dúpẹ́ sọ tó ń ṣe yẹn sá wọ́kọ̀ lílo mi náà ìbádìí ẹ̀ṣẹ̀kù ọlọ́run láwọn díẹ̀ wọn kún dúpẹ́ nu yín kọ́lọ́wọ́n bá aláàkọ́sọ wa ìmúgúnmu kódà nínú àwọn àṣà òní ká máa kọlà lánàá lọ́wọ́ olùwáṣílẹ̀ wọ́n ni mo sọ́ọ́ sílà ànábì ní gbogbo ẹni tí ń bá ń kọlà olùwáṣímà wọ́n ni mo sọ́ọ́ símà gbogbo ẹni tí bá ń sorun márùn àtẹni tí ń sorun márùn àtẹni tí wọ́n sorun má lérí ànábì lọ́lọ́wọ́ bá ti ṣẹ́bi lé wọn o attachment nìyẹn jẹ́ wọn àtàwọn nǹkan míì tọ́jú ọrùn tí ò dáa lẹ́yìn náà anábì wá ní wọ̀líwá ṣímata wọ́lí mustau ṣíma gbogbo àwọn tí wọ́n ń kọlà àtẹni tí wọ́n ń kọlà fún kìí ṣe làbẹ́ o ìlàbẹ́ khitan sunna nìyẹn ọ̀rọ̀ yẹn ni fọkùnrin afẹ́ fóbìnrin afẹ́ àwò abẹ́ àwò pèsè ẹran yẹn ọ̀tá sọ̀nsọ̀ púpọ̀ tọ́ba ta sọ̀nsọ̀ síta ara gé téńtéń torí tọ́ba ti gé jù kò ní ní fílì fọkùnrin máa o ọkọ rẹ̀ yọmọ sí kíni yóò máa dà láàmú kọ́lá kò ní ara rẹ̀ ò ní gbé tẹ́wọ́n ti gé kọjá àlà èyí tó wá jẹ́ pé moderate lọ́wọ́ àyè filẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní wulẹ̀ gé àmọ́ ta sókè lẹ́yìn pé ah eléyìí ọmọ kan pint tó bá wọ̀ ah ẹ̀rí díẹ̀ tẹ́ẹ̀ bá rí aládé ọmọ bùnmọ́ ọkùnrin báyìí ó léwu ẹ̀ ti gbọ́dọ̀ gé wálẹ̀ ẹ̀ bá gé wálẹ̀ ẹ̀ ti bá tiẹ̀ jẹ́ wọ́n ti ní afẹ́ ni kì sọ̀rọ̀ yẹn ni afẹ́ àmọ́kùnrin ọ̀ràn yẹn ni torí pé ìtọ́ sápamọ́ síbẹ̀ títọ̀ bá sì sápamọ́ oyé tọ́wọ́ lóhun kírun kò nírun ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlìgè náà ká máa ṣèjọ ká máa wá pa àwọn nílùú ọmọlókù ó tún fi ẹsẹ̀ kún òkú tí ń ṣe ẹsẹ̀ di mélòó ẹsẹ̀ tó ń jó ọ nínú òun bàjẹ́ pé bàbá òun fún ìsì ń jó ṣe máa sọ lẹ́ẹ̀kan pé àṣà yẹn kò ní bọ́pọ̀ lọ́mú ìyá rẹ̀ tó ṣe wàhálà lórí ẹ̀ òkú ọwá ń jó níbo ló ti láǹkà kàṣà yẹn bọ́lọ́mọ olóògùn ní bọ̀ yé òun ìbá ìyá wọn lórí ẹ̀sìn tẹ́ ń gbé lọ ẹ̀sìn ìmọ̀ jókòmìnira ọmọ akọ̀dí sọ́nlù àṣà burúkú ní kọjá o ọlọ́run ní kúlì mọ́ mi ní ìyàgò dúró mi ní àbùsọ́rì ọlọ́run ní ká rẹjú fún yín èyí tó wá gbéra yín wá ẹ̀ tó wá ń jó ẹ̀ ń lọ́gàn wọn ní àrẹjú wọ́n wà ní wọ́n ń gbé ìsìláàmù ga ni sáwọn yẹn ń gbé ìsìláàmù ga ni àbí wọ́n rẹ̀ ìsìláàmù lẹ̀ àwọn yóò rò pé ìsìláàmù táwọn ẹ̀dùn wà ni wọ́n ń ṣe yẹn wọ́n ga láàlá ilá ilà láwọn ọmọ lù wọ́n máa jó obìnrin ọmọ jó obìnrin obìnrin ọmọ jó ah, in public ìyàwó ẹ̀ ìtẹ́ ẹ̀kọ́ máa ṣe fún ọ ní bedroom ní wọ́n ń ṣe ní occasion olóòsọ fún pé àwọn ọ̀rẹ́ mi ni yóò ń dem ìwé ilẹ̀ débi àṣàkáṣà yẹn lọ wọn àwọn àyẹ́lẹ́ o Islam ni ẹjá ṣe ẹmọ́jà àṣàṣà o lẹ́yìn náà ìwọ kú wọ àwọn obìnrin ọlọ́ọ̀bá ní yudi ní ìnà àlẹ́ ìhìnnà jẹ́lá bíbí hin ní gbogbo ẹ̀yin obìnrin lè rájà lè bábà ìyá tẹ́ ń fi fẹ́lẹ́fẹ́lẹ́ tẹ́ ń fi ń bora yọ bọ́lẹ̀ tẹ́ tuntun mú ìtọ́lọ̀ ní kẹ́ lò jáde kọ́ yẹn o ẹ̀yin sísá tẹ́ ń wọ ṣòkòtò káàkì yóò lo kéèvù yáàbù pẹ̀lú scarf ee àṣàkàṣà ni àṣàwọn òyìnbó nìyẹn ọlọ́wọ́n bá ní yùdìní ìnà àlẹ́ ìnà mi ń jálá bìbì ọlọ́ni gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ń jáde ẹ máa wọ jàlíbábà jáde mi ń jálá bìbì kùràǹkì ní jàmáà Quran 33, verse 59. nine lọ́lẹ̀ ewu alájà lọ́lẹ̀ ewu ńlẹ̀ Quran 20, Quran 33, verse 59. 33, thirty three fifty nine lọ́lẹ̀ ewu wọ́n lè má sọ fún ọlá sàlátù ẹ̀wọ̀n pé bídí àníyàn náà tẹ́lẹ̀ ewu àtàwọn ọkùnrin kẹ́mọ́ lè dá níjọ Sunday dalókó bọ́ tó fi ń jáde ilé ọkọ rẹ̀ tó ń lè dá ní pẹ̀lú àwọn ọkùnrin níbo ló ti rí yẹn inú ọ̀ràn yàngá wọ́n lè tó kínú yàrá rẹ̀ ọ̀nà láti tó kí mọ́sálásí ànábì lọ inú tóbi ní bá kínú yàrá rẹ̀ ìwọ́ọ̀dù rẹ̀ ó tóbi ọ̀pọ̀ jù yìí tó bá kí mọ́sálásí ànábì lọ ànábì lọ sọ bẹ́ẹ̀ nígbà wọn ní kó kí ọ̀ràn yàn nínú ilé bóòdù sàmọ́ lọ lè sàdúrà lọ́wọ́ lè sàtà jù dí jímọ̀ tó gbẹ̀yìn oṣù ẹ lè múra sí láyé ọjọ́ lọ wọ́n ọkọ̀ tó sùn sílé tó níyàwó rẹ̀ máa lọ ìṣòro àwọn kìrìsìtẹ́nì náà làwọn náà ń kọ́pì wọ́n yọ̀dẹ o oṣù ńlé ìyàwó rẹ̀ wá lóun lò òde àdúrà lóru àsàkásà ni wọ́n ní ká máa wọ̀sọ̀ tó dáa ọlọ́ni wà látàbàdá jìnà tábàrú jẹ́ àlìjá ilé yẹ́ tìlú òòlà múra bí àwọn aláìmọ̀kan àwọn kọ́ṣọ́ àwọn òyìnbó ẹ àwọn lè wọ pàyìntì jáde lè wọ búrà jáde ó lè wọ ṣòkòtò tẹ́ máa rí tẹ́ ọlọ́run lẹ́yìn mùsùlùmí wàlá àtàbàrà jìnà ẹ̀yẹ má múra bẹ́ o ọ̀nà ọ̀dìlẹ̀yìn ọ̀nà yín alápọ̀nlé ni yín ẹni yìí ní ẹni ẹ̀yẹ lẹ́yìn kọ́jọ́ àwọn òyìnbó wọ́n ní ká filẹ̀ nípa ẹ̀rẹ́ ọ̀rọ̀ mi òun náà ni alikọ́sà kọ́sà ni ká fa irun kan ká máa dá kan sí wa ọmọdé

àtàkásá ní nígbà wọn kọ́ àwọn ìyàwó ní síríìtì wọn bá mọ òun náà ọlọ́mọ àfáà ni ọlọ́mọ alájà ni ọmọ ọmọ ni ọmọ dáadáa ni wọ́n múra oní tí ọ̀dà wọ́n padà wá kó máwọn tí ọ̀dà nínú kọ́ gé rẹ mọ̀hálì gé náà rúrú sáwọn áwọ́ mọ̀kọ́ nínú kọ́ gé kọ́ wà ní same size àbí kọ́ fá gbogbo ẹ̀ àmọ́ kan wá fábí fábí kọ́ wá dábílẹ̀ bí àwọn ológun bí àwọn dáńsògún nínú àwọn àṣàkáṣà tí ọ̀dà lára ìmúra wa ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àṣàbíyà tribalism àṣà burúkú ni ọmọ ìlú ni ó pe ìyàwó tó mú wálé obìnrin tó lọ orí tó fẹ́ fẹ́ ọmọ ìlú òní ọlọ́mọ ìjẹ̀bú ìjẹ̀bú ọlọ́run ní jẹ́nu lẹ́yìn wọ́n ní ìjẹ̀bú muslim ni wọ́n ní mọ́mọ́ fẹ́rẹ̀ àwọn ọmọkọ́mọ yẹn ọmọ ẹlẹ́sìn àmọ́ àwa kì í fẹ́ jẹ̀bú ìwọ náà èyí ṣe mùsùlùmí tó gbádùn innamal mu'minuna ikhwa ọlọ́ni gbogbo olùgbàgbọ́ òdodo tẹ wà láyé àti China àti egun àti Burkina Faso àtọmọ Mali àtọmọ Cairo àtọmọ America àtọmọ Maka gbogbo ọmọ ya ni gbogbo tó wá dà yín pọ̀ ẹ máa fi jọmọ ya ṣe alẹ́ náà nìkan ká máa fẹnu tẹ́ḿbẹ́lú àwọn ìlú kan kò sí nínú wà sọ́dọ̀ àṣà burúkú ni ìgbà ọmọ Èkó wà lọ́kọ̀ rẹ̀ Èkó Èkó ni wọ́n wá gbé ọ lọ lẹ́kọ̀ọ́ island ah, àwọn ẹ̀fọ́ mi èkó àṣàyẹn tàbá kó àwọn bàbá wa Yorùbá ọgọ́rùn-ún tipátipá láti rí àwọn èèyàn mẹ́wàá dánbọ́m̀bẹ̀ ó ní ọmọ ìlú àwọn lọ́gbọ̀dọ̀ fẹ́ ìbá jẹ́ ọmọkọ́mọ ó sàgbọ̀dọ̀ gbé ọmọ ìlú àwọn wọlé ẹ̀yìn bàbá wa yìí yá wa ṣé gbogbo ọmọ ìlú yín lọ́dà sáwọn ọbẹ̀lẹ̀ ọkọlọmọjọ sàgbákò kẹmọ ọbẹ̀lẹ̀ ọkọlọmọjọ ọmọ yóò gbé jombo yóò fẹ́ ọmọ lu yín yóò mọ̀ wá dọmọ yín láàmú ẹ̀ ládẹ́ ọ̀tọ́ wọn bẹ́ẹ̀ ẹ̀ wá ní rí wọn yà bẹ́ẹ̀ ṣe mẹ́sẹ̀njà lẹ́wọ̀n parí ẹ̀ wọ́n lọ lè gbé àwọn àgbàlagbà wá nínú àwọn ẹbí láwọn tó lè kọ̀rọ̀ sí lẹ́nu ìgbé bọ́ lẹ́wà tó bá ti di pé àwọn méjèèjì wọ́n wà competent àwọn méjèèjì wọ́n wà compatible àwọn méjèèjì wọ́n lẹ́sìn wọ́n níwà àwọn méjèèjì wọ́n jẹ́ ọmọlúwàbí wọ́n dẹ̀ bẹ̀rù ọlọ́run wọ́n máa fẹ́ra wọn lónìí kẹsì bẹ́lọ́n kọ́lọ́n fàlùbáríkà sí ìwọ́n mọ́ sẹ̀sà fọmọ rẹ ọlọ́run ni oníkó sẹ̀sà fún àmọ́ ọmọ ẹni ìlú tẹ bá rí ẹni ọmọ tẹ bá rí nílùú kan tí wọ́n bá lọ́mọ yẹn ọ̀dà wallahu alam níparí ọ̀rọ̀ mi ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó sí al-asabiyya wọ́n ó dérí ọ̀rọ̀ ìmáàmà ní mọ́sálásí wọ́n ma sọ pé nílùú yìí ọmọ wa òun náà lọ́gbọ̀dọ̀ jẹ́ lìmáàmù ìbá àmọ́mọ́ fáti àká àṣà ni wọ́n sọ ìmáàmà dàṣà ẹni tó jẹ́ ìmọ̀mù lé wọn kọ́dà òde mọ́mọ́ fáti àká wọ́n ní àwọn lọ́kàn èyí lọ́kàn ni lọ́wọ́ yóò kéwú ṣé wọ́n máa ń gbé ìmọ̀mù láwọn anú lé ní Islam líyẹ̀ umma líyẹ̀ umma kò máa kọ́rọ́ òkun li kitabillah anábìrin tó jẹ́ ìmọ̀mù ilẹ̀ tó mọ̀ lùkùránì gàjùlọ láàrin ẹni tó mọ̀ kéwú tó gbàgbọ́ yí pẹ̀sìn wọ́n ní nígbà bàbá rẹ̀ ti kún yẹn àtàtiwa náà ni pé ilé ìmáàmù ni ọmọ rẹ̀ ti ń ṣe kápẹ́ńtà àbẹ́rẹ́ tó kù lẹ́nu iṣẹ́ ní ṣe bíríkìlà yìí náà ni kọ́ máa ṣe wútúbà ọkà fàtí àbí ọkà ọkà ọkà sàtà àtàtì wọ́n tún kọ wútúbà lé lọ́wọ́ kò tún níríkà kí lè expect ìgbéyàn fẹ́ ṣe fún jàmá fún Islam látara tribalism ẹ mọ̀ ní gbéṣẹ́ fún gẹ̀ẹ́sọ́mọ̀ lówà kọ̀dá o tó bá ti jẹ́ èèyàn kọ́lá olè mọ́jẹ́ Muslim sàánú kátó wá gbọ́jẹ́ mùsùlùmí òdodo wọ́n ìdá kí dára wọn tẹ́bí wọn máa anzalallah ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ọlọ́wọ́n bá ń sọ ní koran ọlọ́wọ́n bá ní tí wọ́n bá sọ fáwọn ará maka àwọn kèfèrí ìgbé ẹ̀tẹ̀lé tọ́lọ́ sọ kalẹ̀ kọlu balina tẹ́bí wọn máa alifẹ́ iná alẹ́ yàbá àná wọ́n ní ah, àwọn ọ̀tẹ̀lé ti ọlọ́wọ́n àwọn ọ̀tẹ̀lé tà nẹ́bí àwọn ọlọ́ àdìsí àwọn olókùnrin táwọn bàbá táwọn ṣe làwọn máa ṣe táwọn bàbá táwọn ṣe làwọn máa tẹ̀lé awalawo kana abahun la ya akiluna shehan wala ya tadun ọlọ́run ọba ní kọ́dà bó jẹ́ pé táwọn bàbá wọn ní kí wọ́n ṣe yẹ kọ̀ bá láàká ìmù bó jẹ́ pé ọ̀nà àánú ni nípa àwọn bàbá wọn fẹ́ mú wọn nìyẹn àwọn bàbá náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n padà ṣe àṣà wọn náà ni wọ́n padà takùtì ìṣe wọn náà ni wọ́n padà sọ pé àwọn fẹ́ gbé lérí yìí tọ́lọ́ sọ̀kalẹ̀ mo bẹ̀ lọ nínú àánú rẹ̀ ọlọ́mọ́fẹ́ mi sáàrin àwọn tí wọ́n máa gbé àṣà lérí ẹ̀sìn o ọlọ́mọ́fẹ́ wọn náà síbẹ̀ o ẹni wọn bá tá sọ yìí ọlọ́njọ́ sàǹfààní fẹ́mi tí kọ́lọ́run jẹ́ mọ́délé kọ́lọ́run ọba aláàkóṣe alọ́mọ àlìjẹ́nà kọ́lọ́run ọba aláàkọ́mọṣẹ́ alọ́mọ aná mọ́dí àṣà mọ́jọ gbẹ̀sìn wa mọ́dí àṣà mọ́jọ bayé wa jẹ́ mọ́dí àṣà mọ́jọ mú adọ̀tọ̀ ọlọ́run mọ́dí àṣà mọ́jọ sọ adọ̀mọ aná subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون